you say, hmm, I love my Indomie. Amazing Day Instant Cereal. Think that amazing. Pray eh, day and night to get close to you. Assalamu alaikum. NASFAT, under the leadership of Mr. Ni Yusuf, NASFAT President, and Sheikh Maruf Abdulaziz Onike, Chief Missioner of NASFAT, welcomes all members of NASFAT from all its branches, zones in Nigeria and across the world to his sixth Benel Conference tagged Lagos 2021 with the theme of conference Security and Good Governance, Imperative for Faith Based Organization. Date Friday 17th to Sunday 19th December 2021. Venue Lagos State Secretariat Mosque, multiple Multi-Purpose Hall at Lausa Ikeja, Lagos. Some of dignitaries expected at the event include Governor of Lagos State, Babajide Sanwolu, Governor of Ogun State, Prince Dapo Abiodun, Ogbeni Rauf Aregbeshola, Minister of Interior, Senator Rabiu Kwakwanso, former Governor of Kano State, Announcer Abdul Hakim Yusuf, National Publicity Secretary for NASFA. Ya Allah madam summer me one big container of that your checkers custard because the way we my picking them, they leak place every time i give them, it dey totori me for body. Yeah, mommy don't buy checkers custard again. c-h uh-huh. d-c uh-huh. k-e uh-huh. i. checkers custard oga wey no get rival. checkers custard na dis one be custard. How to make a perfect bowl of love? A perfect blend of taste that brings every ingredient to life. The unique aroma that rejuvenates your senses. Mm. The heartwarming deliciousness and the satisfaction that comes from every bite, which makes you say, hmm, I love my Indomie. Ibadan Kini Soup, Fresh FM, Nibadan Lawa. ẹkún bo, ajábalẹ̀ tó ti dòde o lórí FM. ẹ dẹ́kun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó yá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. balẹ̀ ẹ kú ojúmọ́ ojúmọ́ tó mọ́ àmújẹpo ilẹ̀ tó mọ́ àmújẹyọ̀ lónìí ká tún ṣe bẹ́ẹ̀ ká tún bá wọn jẹ mádùnmádùn bábo yín mọ̀ ni mm. ọbẹ̀ Èdùmàrè tó jẹ́ kí ojúmọ́ tèmi ó mọ́ bá ní láyọ̀ òun náà lọ́bẹ̀ Èdùmàrè eléyìí tá à ń mm. dúpẹ́ fún o pé ọjọ́ ẹtì tèmi ọlọ́run tún ní kó bá wa láàyè bá wa láyé ènìyàn tí í ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún ẹgbẹ̀wá okòókà àtẹyọ kan torí rẹ̀ lágbára ọba mi Èdùmàrè ọbẹ̀ Èdùmàrè ó lànà ayọ̀ kò wá o ọjọ́ ńlá lè ní oore ńlá òní ò wọlé tọ̀ kó wá wa ọjọ́ ńlá ọjọ́ ńlá oore ńlá ni ó wọlé tọ̀ owó ńlá ọlá ńlá <laughs> ọlá ńlá àlùbáríkà ńlá ìdọ̀nà ńlá àti àlàáfíà ńlá tẹ̀yìn ó fi lò ó torí àlàáfíà ńlá ló ṣe é lo gbogbo ẹ̀. òun ló pé jù òun ló pé jù. Hmm. adúpẹ́ ọlọ́wọ́ bá mi Èdùmàrè a sì ń ṣe àsálàmù wa rahmatulahi wa barakatu èní kò ní jẹ́ àkímọ gbogbo wa o ọjọ́ ẹtì lè ní ẹtì ó dé bá gbogbo ń tà fẹ́ pátá hmm. ìdùnnú àtayọ̀ yóò sì máa wọlé tọ̀ wá Fresh FM náà ń pè bí one zero oh five point nine ilé orin ni challenge nílẹ̀ ti Ìbàdàn ibẹ̀ náà láti ń láǹfààní àti máa jù ú <laughs> gbogbo ẹ̀ ẹ̀yìn kankan lè ṣẹlẹ̀ nu studio. <laughs> ó sì pààrọ̀ ohun mọ́ mi lọ́wọ́. àwọn alọ́rin ní bẹ́ẹ̀ ọwọ́ gbà ah, ah. wọ́n lọ bébà gbà. gbogbo yẹn lọ́mọ pé Vanguard àti Tribune ni wọ́n ń kà. àyẹ̀wò lọ́wọ́ àmọ̀ sékèdè àti ìpolówó ọjà ti gbé ni. ó ti gbé múdélé sàn rẹ kiri. yóò máa rin kékeré o lábàlọ́ba mi èdùmàrè fún gbogbo Ìbàdàn láwa olúùlú ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó lókè nípẹ̀kun òpópó olúùlú tìpínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn Ìbàdàn ìlú tí ogun òkórí tí ogun òsì ní kó nígbà kọ̀ọ̀kan ibẹ̀ láta kàn mọ́lẹ̀ sí i ọmọ yín ló wá ń kí o ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ tó pọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì mc ansom agúnrégé elédè àtúntìdé o yọ ọmọ agúnrégé fún gbogbo wa ni o lọ́wọ́ ọlọ́mọ wa ń tèmi fèrè ayọ̀ ọmọ fọn ẹ ti mọ̀ pé tí kò yẹ rí bàtà kò yẹ ẹsẹ̀ ilẹ̀kẹ̀ ìbàdí tá a fi ó ṣẹwẹ́ṣẹwẹ́ òní mọ́lẹ́yọ kan lè jẹ́ pé mi nìkan kí mo wá o. Mm. ẹni bá mi dùn bébà ọ wà lẹ́gbẹ̀ẹ́. <laughs> ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni ọ̀nà sì ti ṣí ọ̀nà ti là òní lọ́jọ́ ẹtì kíkó dẹ̀tì lórí wa àrùn kọ́ dẹ̀tì lórí wa káríba ti ṣe ká sì rọ́nà gbígbà ajá àbálẹ̀ ìròyìn ni o mo kí yẹn kú ojúmọ́ o ibi ìròyìn bá ka yín mọ́ o lè ka yín mọ́ fíìsì ó sì lè ka yín mọ́ ilé bóyá nu ọkọ̀ lẹ́wà tẹ̀sí ń lọ sọ́fíìsì ṣe ti há sínú tráfíìkì báyìí ẹ wá go sá kò ṣiṣẹ́ tó ẹja lè kanná Vanguard àti Nigeria Tribune ló wà ní nkí àtẹ̀mí ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ mi bẹ́ẹ̀ yẹn bá débi kẹ́yìn ẹ̀ máa ń béèrè pé bó ni wọ́n ti máa ń ṣe é o. mo kúkú ti bí ẹni wà lẹ́ ọ ní kẹ́kọ̀ọ́ yé o sí. Punch àti Daily Sun ni Fẹ́mi Alábí ni kọ́mọ́tì ń ṣe. olùkù rẹ tó ń délé fún ni mò ń kà <laughs> Vanguard ni. àdúpẹ́ de Punch náà wáde Daily hmm. Sun náà ṣèwá hmm. ìwà ìwà tán méjèèjì ṣèwáde láàárọ̀ yìí torí àwọn ìròyìn eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé kárí ni káwọ́ bẹ̀rẹ̀ sí ni máa sọ ọ́ kalẹ̀ ẹ kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ kókó ìròyìn ní tàárọ̀ yìí ká tún kó jáde bí ìgbà tí èèyàn bá kó kòkó kúrò nínú kòkó hmm. torí àwọn kòkòrò kòrìkòrì ni ká tún lè kó ṣe tó tún ṣe kókó ó yẹ ẹjẹ́ àlì ṣólíbẹ̀ ìwé ìròyìn The Punch láàárọ̀ tèní ohun tí wọ́n kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ̀ òun náà ní bẹ ní ojú ìwé kejì ìwé ìròyìn ọ̀hún kí ló dálé lórí ìyìn tó dálé lórí òun náà ni ọ̀rọ̀ eléyìí tí wọ́n ń sọ ò wípé wọ́n ti kọ̀wé sí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari wípé hmm. ṣe é rí ẹjẹ́ aṣọ kìíní ṣe ntọ́ba lè fa lọ́gbọ́lọ́gbọ́ lọ ẹjẹ́ àjìnà sí o ìlànà gbangba làṣà ta láti fi dìbò abẹ́nú láwọn ẹgbẹ́ òṣèlú ó lè dá nǹkan lẹ̀ lórílẹ̀‐èdè yìí ó sì lè di fanfa àwọn wo ni wọ́n fa ọ̀rọ̀ yẹn jáde kí ni wọ́n sì ń sọ kí ni wọ́n ń wí ọ̀nà wo ni wọ́n fi gbẹ́ kí wọ́n gbé gbà hmm. láwọn ẹgbẹ́ òṣèlú ọ̀rọ̀ pọ̀ gan à ń bọ̀ ń bẹ̀ lódìdí ojú ìwé kejì ìwé ìròyìn the punch. ìròyìn tó ń bẹ lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn ti Nigeria Tribune ń sọ̀rọ̀ nípa ti owó ìrànwọ́ orí epo subsidy ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà ní ojú ìwé ogun ìwé ìròyìn ti Nigeria Tribune ni wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ fúnjọba àpapọ̀ pé ẹ ṣọ́ọ̀ṣe o wọ́n ní àfi kíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ó jókòó kí wọ́n tún ṣe ààtò tó lóòrìn sí ìlànà tí wọ́n là kalẹ̀ tí wọ́n fi wọ́n kó epo wọlé fuel importation policy wọ́n ní bíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà bá lè ṣe mọ̀nàmọ̀nà lórí ọ̀rọ̀ owó epo eh. tí wọ́n fi owó lé owó tààrà jálá epo nílẹ̀ wa nàìjíríà láì ṣe pé wọ́n gbé sọ́ọ̀tún gbé sósì wò kí wọ́n rí i pé ibi tí wọ́n gbé kà àtàrí ọmọ nàìjíríà ò ní mọ̀ ta wọ́n hmm. wọ́n ní ọkọ̀ ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà àwọn sì wẹnu rẹ̀ gúnlẹ̀ gbàá nbẹ ní ojú ìwé ogun ìwé ìròyìn Nigeria Tribune bí wọ́n ṣe ṣe kìlọ̀kìlọ̀ tán wọ́n tún nọwọ́ sí iléeṣẹ́ tó rí sí ètò ìlera nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní ẹ wò ó àwọn ìlànà <laughs> tá a fẹ́ fi máa san owó àwọn tó wà lẹ́ka ètò ìlera tí ẹ ti fẹnu kò sí ẹ jẹ́ kó hàn nínú àbá ètò ìṣúná ọdún 2022 bí bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹ máa múra lẹ̀ pé lẹ́ka ètò ìlera àwọn òṣìṣẹ́ ibẹ̀ náà àwọn náà daṣẹ́ lẹ̀ Nigeria Tribune ló kọ́ ojú ìwé ogun bẹ̀ ni kọ́ sí. alright kó tó di pé àlòjù ìwé ogun máa tú gbogbo ẹ̀ délẹ̀ fún yín ẹ kí àlòjù ìwé kẹrìnlá ìwé ìròyìn The Punch eléyìí tí mo mú dání làárọ̀ tèní ibi á ti pé Lawan Gbàjàbíàmílà Ìgìgè àti àwọn èèkàn kùgbùkùgbù ni wọ́n ti ń ṣe ẹkú oríire ọjọ́ bí yín o sí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ni bàbá pé ọdún mọ́kàndínní ọgọ́rin seventy nine years lórílẹ̀ èèpẹ̀ ojú ìwé kẹ̀ńlá nìyẹn wá wà wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ó lójú ìwé kejì ìwé ìròyìn The Punch ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ààrẹ náà ni wọ́n ní ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari tí àwọn èèyàn ń pè pé bàbá ẹ wá máa bọ̀ ẹ wá wo gbogbo bí nǹkan ṣe ń lọ sí. Si lápá àríwá orílẹ̀-èdè nàìjíríà ọ̀dọ̀ wa ni ẹ máa bọ̀ ẹ máa yẹ ẹ wá yẹ ẹ wò bí nǹkan ṣe ń lọ wọ́n ní bàbá ti ní bàbá ti wọ ọkọ̀ bàálù tí ń fò ní bàbá sì wọ̀ tóun tìyàwó ẹ̀ àti àwọn mínísítà méje wọ́n ní Turkey Strait ẹni <laughs> bàálù ń gbé bàbá lọ o ojú ìwé kejì ìwé ìròyìn the punch ni bàbá ọlọ north ah, turkey. ìròyìn tó ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard ọ̀fẹ́ dùn mọ́ èèyàn nínú hmm. wọ́n yànnàná wọ́n ṣàlàyé wọ́n mú lẹ́sọ̀lẹ́sọ̀ bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe pàdánù ẹ̀mí wọn nílẹ̀ wa nàìjíríà àwọn tí ikú boko haram pa àwọn tó sì jẹ́ pé àwọn sànbẹ̀sùn fakórọrí náà gbẹ̀mí wọn lágọ́dẹ́ngbọ́n ìròyìn tí ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard sọ pé àwọn ọmọ nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní lọ́gun bẹ́ẹ̀ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbarata lórí bí ẹ̀ṣọ́ aláàbò ṣe ń pàdánù ẹ̀mí wọn wọ́n ní lọ́dún tá a wà yìí hmm, ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé mẹ́rin hmm. nine hundred and sixty four lẹ̀ṣọ́ aláàbò lẹwa nàìjíríà tẹ́mi ẹ̀ ti sọnù ó wà lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard. ẹ jẹ́ wo ìwé ìròyìn the Daily Sun eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó náà jáde láàárọ̀ tòní mhm. bó ti ṣe jẹ́ wípé àjà àbalẹ̀ là ń jà àbalẹ̀ kókó orí ẹ̀ là ń sì ń kó bóde nìkan fresh láàárọ̀ tòní ṣe eré lèyí tí wọ́n dìdí kọ fẹ́rẹ́gẹ́dẹ́ fẹ́rẹ́gẹ́dẹ́ fẹ́ẹ́ sójúde ìwé ìròyìn Daily Sun láàárọ̀ tòní ni wọ́n ti pé nǹkan yan mọ́ àwọn adájọ́ mẹ́ta lọ́wọ́ nítorí pé kí ni wọ́n ní ẹjọ́ tí wọ́n dá wọ́n ń gbé ń bù wọ́n ń gbé lóòrò wọ́n fi kíní ọ̀hún wọ́n fi dá àìdè àìyedè wọ́n fi dá sílẹ̀ ni wọ́n dojú ẹjọ́ rú máwọn èèyàn ìyá pé báyìí ló ń gbé ìdájọ́ wá lórí ẹjọ́ kan náà ìyẹn anílára ò báyìí ní ìdájọ́ ti tòun wọ́n pè hàn mẹ́tẹ̀ẹ̀ta òun ẹ̀ náà ni àjọ tó ń rí sí ẹ̀ka ti ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ń ló ti fòfin dè wọ́n pé ẹ̀yin ẹ̀ ní gba eléyìí tí wọ́n ń pè ní àgbéga lẹ́nu iṣẹ́ bákan náà ni wọ́n pé wọ́n tún ti yan àwọn adájọ́ tuntun míì mọ́kàndínláàádọ́rin sì ni àwọn adájọ́ ọ̀hún ojú ìwé kẹfà ìwé ìròyìn Daily Sun ibẹ̀ gangan láti fà á dáadáa ńgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní túṣu ròyìn hmm. désàlẹ̀ kòkó. ìròyìn kan bẹ lójú ìwé keje ìwé ìròyìn Vanguard tó sọ̀rọ̀ nípa ti àwọn tí wọ́n jẹ́ gidi ngankú tí wọ́n ń ṣe oro lápá àríwá ilẹ̀ wa nàìjíríà bá a ṣe ń gbọ́ àwọn ìpínlẹ̀ kan lápá àríwá ilẹ̀ wa nàìjíríà kò fararọ ní ìpínlẹ̀ sokoto wọ́n ní pẹ̀lú bí ètò ààbò ṣe mẹ́hẹ̀ tán yányán lápá àríwá ilẹ̀ wa nàìjíríà ẹgbẹ́ kan tẹ́pẹ́ra wọn ní coalition of northern group cng ní ti pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà pé oṣù mẹ́ta péré la fún yín mhm. ẹ wá ojútùú sí wàhálà tó ń ṣẹlẹ̀ níbí àti bẹ́tò ààbò fẹnu sọlẹ̀ ó ní bíbẹ̀ ẹ̀kọ́ àwa aráàlú àtijọba àpapọ̀ àjọ mú nǹkan lẹ̀ ọwọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ wọ́n ní ààrẹ Muhammadu Buhari ti pàṣẹ fún mínísítà tó rí sí ọ̀rọ̀ àbá ètò òṣúná àti àtòlú iyùn arábìnrin Zainab Ahmed pé owó ọ̀yà àwọn dókítà kan àtàwọn tó wà lẹ́ka ètò ìlera tẹ́ni wọ́n gbẹ́sẹ̀ lé torí pé nígbà tí wọ́n ní kán ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ wọ́n sì ń lo ìlànà no work no pay o ò ṣiṣẹ́ o ò gbowó oṣù ààrẹ ní ẹ̀yàǹda owó wọn fún wọn o bẹ́ẹ̀ ni wọ́n sọ fún àwọn ti asu. náà pé asuu hmm. bẹ́ẹ̀ ṣe ń dúkookò pé ẹ̀yin ẹ̀yin o ẹ̀yin fẹ́ daṣẹ́ lẹ̀ o hmm. torí pé àṣìkà àdéhùn tó wà nú àdéhùn ọdún twenty twenty ẹ ẹ ẹ wá sọ fáwọn èèyàn yín tí wọ́n ń dúnkokò òbítíbitì owó tí ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ti san fún wọn. Hmm. ẹ wo ìbẹ lójú ìwé keje ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀. lójú ìwé ìròyìn Daily Sun náà ni mo ṣe wà àwòrán kan ní ti ẹ̀ńbẹ̀ńbẹ̀ yìí gómìnà Diodire ti ìpínlẹ̀ Bayelsa rèé o pẹ̀lú gómìnà tí a ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé mo tún wò ń bẹ̀ náà sẹ́nitọ̀ Mọ̀nsúrà Sùmọ́nù àti ẹnìkan tí wọ́n wí pé òun náà ni ọ̀gá àgbà fún iléeṣẹ́ èyí tí í ṣe Copec Construction Limited ọ̀gbẹ́ni A Izan wọ́n ní gbogbo wọn tí wọ́n ń wo fọ́tò wọn yìí ó torí bá méjì kọ́ torí ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ní wọ́n sísọ lójú iṣẹ́ àkànṣe kan ni eléyìí tó jẹ́ pé ọ̀nà tí ó ti Ọ̀yọ́ lọ sí ìlú Ìṣẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́ ni iṣẹ́ àkànṣe òun ló fẹ́ bẹ̀rẹ̀ wọ́n wá sísọ lójú ẹ̀ à ń bọ̀ ń bẹ̀ lódìdí wọ́n gbé kalẹ̀ àmọ́ àwòrán wọ́n gbé sí ojúde ẹ̀wá já lọ sójú ìwé kẹfà ìwé ìròyìn délé sàn yìí kàǹkẹ́ náà níbi tó ti jẹ́ wípé Adébánjọ bàbá mọ̀tún ti ń sọ̀rọ̀ bàbá ní ọ̀yá o ẹ jẹ́ kí oníkálùkù kọ́ wá ṣe àpàtẹnujẹ́wọ́ ibi tó ti rí ọrọ̀ tó kó àwọn tí sì ń bá wí àwọn tí ń pè ó ní èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi Adébánjọ ìwọ Tinubu àti Àkàndé ẹ wá ṣàlàyé ibi ẹ ti rí ọrọ̀ eléyìí tẹ́ kó kí lórí sun ọ̀rọ̀ yìí gan àfẹ́mọ̀ ojú ìwé kẹfà ìwé ìròyìn Daily Sun òun ló wà lẹ́gbẹ̀ẹ́ ńbẹ̀ ìní àwọn gómìnà gómìnà ti pé tó ìlànà kan tí wọ́n fi pé àṣẹ àwọn iléeṣẹ́ ọba kan ìjọba àpapọ̀ ọbẹ̀ sọ wọ́n di ti aládàáni hmm. wọn náà gómìnà ti ní àtòkínní ìgbéyàwó ìlànà tẹ́ ẹ tó kalẹ̀ yìí àwòsí àtúngbéyàwó rẹ̀ ojú ìwé kẹfà ìwé ìròyìn Daily Sun níròyìn méjèèjì ń ti fi ẹ̀gbẹ́ kàn ẹ̀gbẹ́ láàárọ̀ tún ni. tó o ìròyìn kan bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti um, Nigeria Tribune tí wọ́n ní àwọn èèyàn ulama ń sọ fún ààrẹ Muhammadu Buhari pé ẹ wo ó àwa ulama forum hmm. là ń pé ẹ wá ojútùú sí ìparí nípakúpa tó ń wáyé lápá àríwá ilẹ̀ wa Nàìjíríà ọwọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ ìròyìn kan wà ń bẹ̀ tẹ́nìkan ti sọ̀rọ̀ tó ní pẹ̀lú bíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ò ṣe wọ́ ojútùú sí gbẹmọgbẹmọ wàhálà tó ń wáyé ní àwọn apá kan ní apá àríwá ilẹ̀ nàìjíríà ó ní ní tèmi ń tèmi o Aminu Bello Masari ìbádá tẹ́ bá fún àwọn aráàlú láàyè kóníkálukú mọ gbébọn rẹ̀ lọ́wọ́ hmm. àbí hmm. tá a bá kúkú rọ̀tá kájọ dojúkọra wa ajẹ́pẹ́ ẹni bá yára ńlò wọ́n mọ̀ gbè ńbẹ lójú ìwé kẹjọ <laughs> ìwé ìròyìn ti nàìjíríà ṣe bù ẹni tako ọwọ́ tiẹ̀ bá fẹ́ kó sọ ẹni tako tiẹ̀ bá fẹ́ kó sọ. ọ̀rọ̀ tàkàndé tó o sì sọ ẹnbẹ lójú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà ṣe bù. bàbá adébánjọ ní mhm. òun talẹ́talẹ̀ mọ́ ni kóhun tó kọ́ ilé òun ti ń bẹ ní lẹ́kí wọ́n ní tẹ́ ẹ bá ń wẹ̀ ń tọ́jẹ̀sẹ́ bì tábíyà rẹ̀ ń jáfikán hmm. èèyàn méjì ni ẹ mú ẹ pé kákàndé àti tinubu kí wọ́n fún EFCC láàyè àtàwọn ọmọ nàìjíríà kan tójú bọ bí wọ́n ṣe kó ọ̀rọ̀ wọn jọ àti ibi tẹ́ ti rí dúkìá tí wọ́n fi ń fẹ́lá onígbà náà lẹ́tọ́ mọ tó ṣe ọ̀nbẹ lójúwé kejì ìwé ìròyìn nàìjíríà ti àǹkó ni wọ́n fi ìròyìn ṣe láàárọ̀ yìí hmm. gbajúgbajà sí ni láwọn ìwé ìròyìn tá a kó wáde tòní. Hmm. ọ̀rọ̀ rẹ o látẹnu tambuwa tambuwa ti wá ọ̀rọ̀ bóde o ó ní ẹ wo ní tèmi ń tèmi ṣe rí ìkọlù tó di gbọmọgbọmọ yìí ní tí mo lè sọ ò ní wípé kí wọ́n ṣe àgbékalẹ̀ ikọ̀ kan eléyìí tó jẹ́ pé wọn ò ní ní iṣẹ́ méjì ju kí wọ́n máa dojúkọ àwọn tí bá ń gbé ìgbésẹ̀ ìkọlù ni kànáńkòrí tí wọ́n wà nídìí à ń gbé ìgbésẹ̀ ìdá ìlúrú ni kí wọ́n máa mójútó bákan náà ń ló tún rọ ìjọba àpapọ̀ wípé yóò dá o àwọn ìpínlẹ̀ tẹ́ ẹ bá ti rí wípé hmm, gbọmọgbọmọ ń pọ̀ ẹ kéde ìpínlẹ̀ ọ̀hún ọ̀fararọ ìlú ọ̀fararọ hmm. ẹgbẹ́dẹ̀ ń bẹ̀ káwọn ará abẹ̀ ó fi lè mọ̀ pé tó nǹkan ti yan ojú ìwé kẹ̀ǹdínlọ́gbọ̀n ìwé ìròyìn Daily Sun ibẹ̀ ni ìròyìn yẹn wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ara wọn náà sì ni ìròyìn wọn lójú ìwé kejìdínlọ́gbọ̀n ibi tí ọ̀rọ̀ ti ń jáde wọ́n pé kálù ni ló ti ké sí ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà all progressives congress apc ó ní ẹ wo ìpàdé àpérò yíyan olóyè ẹgbẹ́ tẹ̀ ẹ́ pé ń confession confession ẹ̀jẹ̀ sùn ká ẹ̀ sùn wájú ni o ó ní torí bá méjì kọ́ torí wípé ìṣẹ̀lẹ̀ kan bọ̀ kì eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ti ń wáyé nú ẹgbẹ́ ó nílò kí afẹ́fẹ́ ọ̀fẹ́ kíkiní ọ̀hún tutù kí wọ́n tó gbé ìgbésẹ̀ olóní àyàn olóyè ẹgbẹ́ ńlá papọ̀ tí wọ́n ń pè ní convention ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Daily Sun ìròyìn yẹn. èrò kan bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard tó ń sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ ní sọ́bsidì dé mhm. mo rí i pé Fẹ́mi Alábí ó ń wù wá lójú ó ń sọ pé kásáré polówó ọjà díẹ̀ tó ọmọ alájẹ ni wà á tà. Mm -hmm àmọ́ mọ́ gbọ́n tí àwọn ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ wa nàìjíríà nàìjíríà governors forum tí wọ́n sọ wọ́n ní gbogbo àjẹ́lẹ̀ gbèsè àwọn lórí ọ̀rọ̀ ti owó fẹ̀yìntì pátápátá hmm. ó ní tẹ́lẹ̀ yọ subsidy lọ́dún twenty twenty two gbogbo ẹ̀ làwọn clear lọ́wọ́ kan náà hmm. táwọn sọ tán àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ àná ni wọ́n sì sọ ìpàdé kan tí wọ́n ṣe lórí ẹ̀rọ ayélujára tó ń pè ní teleconference ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì rẹ̀ ibẹ̀ ni wọ́n ti sọ tẹ́ ẹ̀ bá sì gbàgbé ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà náà ti sọ pé ọdún 2022 làwọn ó yọ owó ìrànwọ́ orí epo tá a mọ̀ sí subsidy wọ́n ní àwọn wàá fi ẹgbẹ̀rún márùn-ún ẹgbowó ọkọ̀ tí wọ́n fi jìrọ owó ìrànwọ́ orí epo fún ọmọ nàìjíríà tí ìṣẹ́ mú jù hmm. poorest Nigerians hmm. bí wọ́n ṣe wá. wọ́n ti ń rà mú nínú iṣẹ́ àtòṣì jùlọ bí wọ́n ṣe wá mọ̀ wọ́n. Hmm. Eh. àti ọ̀nà tí wọ́n fi ṣà wọ́n. ok ọlọ́mọjàwó ṣiṣẹ́ ẹ jẹ́ ká lọ sí ojú ọjà ká já sí ọmọ aládé ni wá ngbà bá dé gbogbo ìròyìn lódìdí lódìdí ká bẹ̀rẹ̀ sí ni mo jù ú yìí àmọ̀tẹ́kùn pitú eh. pitú wo ni ẹ pa. gbogbo ẹ̀ láàmú wá ajá balẹ̀ ajá balẹ̀ ajá الحمد لله رب العالمين يتشرف اتحاد خريج المادي العربي النيجيري بدعوة فضيلة الدكتور مصبلدي عبد السلام بإلقاء المحاضرة بعنوان طموحات المادي العربي المستقبلية وفضيلة الدكتور بنيامين بلو بإلقاء المحاضرة بعنوان وسطية الشيخ مرتدى عبد السلام في الدعوة في الندرة العلمية مع برنامج تدشين كتاب المعتمر المعنون بالمادي العربي النيجيري وتنمية البشرية مع افتتاح هيئة تنفيذية جديدة àgbáríjọpọ̀ akẹ́kọ̀ọ́ jáde madu army nàìjírí máa ń fi ìfẹ́kẹ́fẹ́ pé dr mosbolaji abdulsalam tí wọ́n jẹ́ mọ̀déwì madu army nàìjírí àti dr banyamin bello síbi ìdánilẹ́kọ̀ọ́ àti fífi ìwé lọ́lẹ̀ ilé tí àkọlé rẹ̀ jẹ́ ìparí ẹ̀kọ́ madu army nàìjírí níbi dídásí ìdàgbàsókè ọmọnìyàn alága ọjọ́ náà àṣeyì rọ̀ṣí ìdàdíyàtúlẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yóò máa wáyé ní ọjọ́ kọ̀ọ̀dínlógún oṣù kejìlá ọdún twenty twenty one nínú ọgbà madu army nàìjírí tí ètò sì máa bẹ̀rẹ̀ láago mẹ́wàá gẹ́gẹ́ gbogbo yín lápẹ́ ó ìyanu tí yóò ṣẹlẹ̀ ká mú kí n jó bí ó di. àsìkò rẹ tó fúnre ẹ sáà mọ sàmí wùtìwùtì àmọ́ sá ọwọ́ rẹ gan-an kù sí. tó o bá fi ráàyè débi ìsọjí ìgbà ọ̀tun tọ́lọ́npa aláṣẹ fún prọfẹ̀tà Awólọ́wọ̀ àti bí òkè ohun olúwa ni bàbá ń tẹ̀lé lọ́dọọdún ẹ̀ẹ̀kan lọ́dún ìsọjí ìgbà ọ̀tun wo ó wà yẹ kó o tún wà lójú kan náà bí lọ́dún tuntun ó wà yẹ kó o tún máa dágbé máa dásọ̀ ó wà yẹ bí kó o tún wà lójú kan bí omi adágún ṣe bó o ti ń lọ bí ìsọjí tipẹ́tipẹ́ àmọ́ ìsọjí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìgbà ọ̀tun yìí ibi tó yẹ kó o dé ni ìsọjí ọlọ́jọ́ márùn-ún náà yóò bẹ̀rẹ̀ lógún lọ́jọ́ oṣù kejìlá yóò sì káàdì lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá twenty eight december to twenty four december twenty twenty one aago méjìlá ọ̀sán lójoojúmọ́ ni o má dẹjà fọkànkan fẹsẹ̀ kan débẹ̀ máa lọ tààrà sí born again gospel church headquarter àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ fagbemi filling station lágbègbè sanyo nìbàdàn ìsọjí eléyìí ọyọ ìjọba akọyọ joyè sílẹ̀ gbogbo èèyàn ló fárí gbà ọ̀tún lò ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá gan lọ́pọ̀dún méjìlélógójì tá a dájọ́ born again sílẹ̀ pàdé prophet awolowo àti bíòkè kó o forí gbárí ọdún tuntun pé bàbá fẹ́ bí àdúrà ìtọ́ni àtìmọ̀ràn mímímọ́ zero eight zero three three three zero eight six six three darapọ̀ mọ́ wọn níbẹ̀ kígbà ló dọ̀tun ilé ìtura kan ti kalẹ̀ sílùú ìbàdàn ẹ̀rí bó ṣe mọ́ ló lọ àfi bíi paradíṣẹ́ tó bá fẹ́ gbà fẹ́ hàn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àjò bíi lélẹ̀ yìí o kò láfiwé ààbò tó péye náà fi táwọn yọ o ṣẹ́rí top brass motel bàbá ni. <laughs> top brass motel àràgbá yamuyamu ilé ìtura tó dúró rente láìka tó rẹwà dájú saka ẹni ayé yẹ lọ́rùn ó yẹ top brass motel gbogbo nǹkan ìdẹ̀rùn ló pé síbẹ̀ ètò ààbò dúró gírí kò sí ìdákùrekú iná ààyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ibùdó ìpàdé àtayẹyẹ alábọ́dé wà àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń màpọ́nlé àlejò lọ́gán tí ẹ bá ti wọ yàrá wọn lẹ́ẹ̀ máa lo ìkànsíra ẹni lórí ayélujára lọ́fẹ̀ẹ́ àdúgbò ajé ìgbé mp ko abiolawe ló wà ẹ̀lú ẹ̀ló zero nine zero seven five one eight zero four three one top brass motel ààfin ìtura fún àwọn èèyàn pàtàkì láwùjọ. ká lọ gbádùn wa káìsàn má ṣe wá kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wà láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsànwọlé àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́pọ̀ mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì gidi gbàngbọ́ bá fẹ́ tọ̀nù ṣiṣẹ́ agbára kabiti kanka oníkojúpo ènìyàn nílùú ìbàdàn àtàgbègbè rẹ̀ ó tún yẹ jẹ́ ká lọ pàdé gbìngbìn nìkan arúgbó ọjọ́ torí tó fẹ́ yàn dọ́gún rẹ̀ fógunlọ́gbọ̀n ènìyàn nípasẹ̀ ìsọjí ìta gbangba lágbára lọ́jọ́ méjì tí ó máa milẹ̀ títí ti yàtọ̀ two days powerful crusade èyí tó kọ sí pásítọ̀ yomi adéloye ti land of refuge evangelical ministry láti ṣàgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àkòrí ogún rere goodly heritage aago mẹ́rin thursday december sixteen àti aago mẹ́wàá ṣálẹ̀ friday december seventeen twenty apostle j akande reverend jacob oli reverend timothy oyekunle evangelist pọ̀jù johnson làwọn ikọ̀ májèmọ́ ọlọ́run àlàyé tí ó máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ tó fi mọ́ àwọn akọni ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan ọkọ̀ fẹ́ máa wà ládùúgbò ẹlẹ́yẹlé sango ui ajibode àti ọjọ́ gbogbo ìgbogbo ìgbàdédé abẹ́sẹ̀ street balógun area ẹ̀rọ̀rọ̀ yẹ́rọ̀kun tí wà lójú ọ̀nà igbó olóyè ńbàdàn pásítọ̀ yomi adélóye lólùgbàlejò fẹ́lẹ̀ yìí síwájú sí máa pè zero nine zero seven three nine five six zero eight nine ìgbàgbọ́ ẹ̀yẹ ní kò mú dání tó bá ń bọ̀ ó lórúkọ Jésù. ọmọ ológo mo tún dédé o ọmọ tá a sọ lọ́wọ́lọ́wọ́ mo tún ti dé pẹ̀lú èdè orin tuntun tún ti dẹ. Kúlẹ̀ dé fi dọ́mọ ológun ẹlẹ́dẹ̀ àgbèdè ara. Ó wọ̀dún torí tìlù tó kì tó kì tó nù tó nù. Gbogbo àwọn ọmọ ológun ó yá. Tẹ́tẹ́ sì sí ẹlẹ́gbọ́ yìí o. My glory. Ogo mi là kọ́lẹ̀. Láwùdà. Ó máa ń tún sàn. Mo ní. My glory ọdún cd ẹ ti jáde báyìí o. Marketed and distributed by SKD Music and Movies Productions. Telephone zero eight zero eight nine nine zero seven four one two tàbí plus one six five one two zero six two five two four. Àtúnlẹ̀ Fálọ̀kúnlé ológo David lórí ọdún mark. Kẹ́gbọ́n rẹ́kọ́dì yẹn My glory. Ogo mi. Agbọ́túngbọ́n ni ó kọjá bẹ́ẹ̀. Olóko bá ti ń dùn ó yá kájó. ijó orin ìlà ijó òyìnbó kó. aláṣepẹ́ aláṣepẹ́ aláṣepẹ́. aláṣepẹ́ jẹ́ fún mi sá. ìpàdé àdó alágbára lè ti wọlé fún ìgbà tó kẹ́yìn lọ́dún twenty twenty one aláṣepé ọjọ́ mẹ́ta ní ọ̀sẹ̀ kan fún ọ̀sẹ̀ mẹ́ta ní oṣù mẹ́ta mẹ́ta ló máa ń wáyé aláṣepé ìpàdé yóò gbéra sọ ní monday ọjọ́ kẹfà sí wednesday ọjọ́ kẹjọ ní oṣù kejìlá fún ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kẹtàlá sí wednesday ọjọ́ kàndógún fún ọ̀sẹ̀ kejì tí ìṣòro yóò wáyé ní friday ọjọ́ kẹtàdínlógún the well of image immeasurable blessing. so ti rí i pé ìrètí sì wà fún ọ ní ọdún yìí akọrin ìjọ wa àti ọ̀pọ̀ àwọn akọrin ẹ̀mí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ láti inú orin àti ìyẹn nígbà tí olúwa yóò máa lo bàbá wòlíì aa olúwafẹ́mi ọba bàbá aláṣẹpẹ́ reverend Adeleji king pastor eo aluko pastor eso akísàyà láti inú ọ̀rọ̀ àti àdúrà pastor ṣẹ́gun alọ́yàn pastor kọ́lábàdà pastor john adégbòtolúwa ní olùgbàlejò nígbà tí bàbá wòlíì amos akíndélé olúwafẹ́mi ọmọ bàbá aláṣẹpẹ́ jẹ́ olùgbàlejò àgbà ìsú tí aláṣẹpẹ́ sọ̀kalẹ̀ yìí tètè wá bùtì ẹ ó ti yá. nílẹ̀ títí kílẹ̀ gbogbo nílẹ̀ dodo ajá balẹ̀ latest record orin dr ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà mon. tọ̀tẹ̀ yìí galaka jù àlùtò inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ ayé fẹ́lẹ́ ó tún yá làwùdà. ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ọba tó gbàdọ̀ balẹ̀ ọba òde fẹlẹ èmi ṣe kábíyèsí ọba yẹn ó lè sọ̀rọ̀ àtàkùn ni manifestation ọ̀túnba. iṣẹ́ ọwọ́ rẹ kò dúró ojoojúmọ́ ni òun ò dín ní ènìyàn jáde nínú àkókò. manifestation àkókò olùkọrin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ́ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ ilé àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ latest record ayé fẹ́lẹ́. Thank you. lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy Production International tó bá jáde <laughs> máa mi tètè watch out. Mo wá fẹ́ ṣàdúrà kan, àmì kẹ́sà máa ṣàmì lọ. Mo fẹ́ ṣàdúrà kan, àmì kẹ́sà máa ṣàmì sẹ́. Àmì kẹ́sà máa ṣàmì lọ. Wàárí pàtí ṣe, wàárí pàtí ṣe. Wàá rọ̀nà gbígbà, ìjàmbá òní yàgbé. Ọmọ kò ní kú fún ẹ o. power ọ̀ṣun joseph ayọ̀délé babalọ́lá ọmọ àlà ilé ògbókọjà nípínlẹ̀ ọ̀ṣun níbi ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run pàṣẹ ìpè kó wáyé o ti testimony dẹ̀ máa pọ̀ pẹ̀lú àkúrí ẹ̀ ìfarahàn tí ò látàkò undeniable manifestation act four sixteen àtijọ́ nine three bẹ̀rẹ̀ láti monday twenty sí wednesday twenty two oṣù kejìlá december ọdún twenty twenty one tàwa yìí christ apostolic church city of praise district headquarters tó wà ní kìlómítà three kò tààrọ̀ ilé ògbóni ìpínlẹ̀ ọ̀ṣun lọ́lọ́run ti pàṣẹ ìpè kó wáyé o láago nírọ̀lẹ́ lójoojúmọ́ ni o. testimony máa pọ̀. èyí ni májẹ̀mú ọlọ́run fún gbogbo ẹni tá a bá jọ wà ń bẹ̀ láti gbàdúrà gbàgbọ́. lábẹ́ ìfàmì rọrọ yẹ àwọn ìrẹsì ọlọ́run alaye àti àwọn olórí ẹ̀mí olókìkí tí ọlọ́run á lò. prophetess kayoluboye ọ̀làdẹ́jì general evangelist cs worldwide gẹ́gẹ́ ni o ní sọ́jí pastor so ọ̀làdẹ́lẹ̀ àrí àgbàfojú apostolic christy lágbàáyé. máa bọ̀ kájọ gbàdúrà. wàá kọrin ògo wọnú ọdún twenty twenty two lórúkọ jésù. ẹ̀dá dr akíade ògúnbíyì ló kéde na láìláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. ó oh, yes. ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two. bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. Puma supermarket gbajúgbajà ilé ìtajà gbàlódé tẹ́ mọ̀ bí ẹni mowó tó ti rẹ́sẹ̀ wálẹ̀ fún oríṣiríṣi ohun èlò ilé tẹ́ ń fẹ́ daily needs bíi beverages toiletries imported wines and juices àti ọ̀pọ̀lọpọ̀ ohun èlò ilé tẹ́ nílò gan ní tààrà láti wá fẹ̀mí ìmúre hàn sẹ́yìn oníbàárà wa lọ́pọ̀ kú ọ̀yọ̀kú la ṣe ṣàgbékalẹ̀ end of the year sales promo yes so for Suma supermarket end of the year promo una go enjoy between ten percent and fifty percent discount on top anything wey you buy If you even sef if you buy any good wey start from ten thousand naira you go collect ogbonga gift to enjoy your christmas and new year Now for 15th of december the sales promos go begin and it e go end for 24th of december 2021 bẹ́ẹ̀ni ẹ̀yà má sọ̀fànù ẹ wá rajà ní zuma supermarket lákòókò òpin ọdún yìí kẹjà nfààní ẹ̀dínwó rẹpẹtẹ bara. ohunkóhun tẹ́ ẹ bá rà kẹ̀sì tún gbẹ̀bù ọdún relé zuma supermarket kalẹ̀ sẹ́gbà òṣùtòkù bus stop ui losi secretariat. sẹkítẹ́rìàtì jai badon. dem tẹ̀líwáyà na zero nine zero two five zero four seven three three zero zuma supermarket buy in quality and enjoy huge discounts. Ajabale, Ajabale. ajá balẹ̀. ọyá bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́tà tí wọ́n kọ sí ààrẹ. ọyá o gbéra ojú ìwé kejì ìwé ìròyìn the punch gangan láàárọ̀ yìí láti fẹ́ bẹ̀rẹ̀ mímọ́ punch yẹn kámọ̀ já gbogbo ẹ̀ sí orí àgbàgbé ajá balẹ̀ ìkànnì fresh one zero five point nine ilé orin wọ́n pé wọ́n ti kọ lẹ́tà o ẹni ó sì bẹ tákàdá lọ́wọ́ ẹ̀ sí ààrẹ ilẹ̀ yìí òun náà ni agbèfọ́ba àgbà lórílẹ̀‐èdè nàìjíríà abubakar malami wọ́n pé inú lẹ́tà eléyìí tó fi ṣọwọ́ sí ajagun fẹ̀yìntì ààrẹ ilẹ̀ yìí muhammadu buhari ibẹ̀ náà ló ti ṣe é lálàyé o wípé à ń kankan àti àwọn kankan yóò bí ìṣòro tòun ìpèníjà fún orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ló pe ìkan lára rẹ̀ tó ń lè kọ́kọ́ yànnàná báyìí ó ní ti àtúnṣe tó bá ìlànà ẹ̀ka òfin àágbà dìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí tí wọ́n fi léde tí wọ́n fi pé ní báyìí ń kọ́ o kọjá wípé gbogbo ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà bí wọ́n bá dìbò abẹ́nú ẹgbẹ́ wọn kọjá gbangba làṣà ta tẹ́lẹ̀ ìbò ń pè ní direct primary ó pé nǹkan tí kinní yóò bí yóò ní agbára gan yóò sì latanbogi kódà yóò dá wàhálà alẹ́ o wọ́n ní nínú lẹ́tà ọ̀hún eléyìí tó fi ṣọwọ́ tó sì jẹ́ wípé ẹni tí í ṣe olùbáàrẹ dámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ròyìn àti tó yẹ kó dé ti aráàlú Garba Shehu tó náà fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni Màlàmí èyí ló ti mú ìwé kan tọkọ tó fi ṣọwọ́ sí ààrẹ ó ní àmọ́ òun ọjà òun ọ̀yẹ́wò òun àmọ́ nǹkan tí ó wà ẹ̀ àmọ́ ọ̀rọ̀ ti wá ń jáde o léyìí tó jẹ́ ẹnìkan lẹ́ka ti ètò ìdájọ́ tó ń fi ń ṣe lálàyé pé àní àní ò sí ìyìn tí màlàmí kọ sínú ìwé tẹ ìṣọwọ́ sí ààrẹ ilẹ̀ yìí kò ṣe lórí kápẹ́ dandan lá kí gbogbo ẹgbẹ́ òṣèlú ní nàìjíríà kí wọ́n máa lo ìlànà gbangba làṣà tàfìdìbò abẹ́nulẹ́gbẹ́ wọn wọ́n ní nínú àlàyé eléyìí tó ṣe ibẹ̀ ló ti pé lóòótọ́ ntọ́ ó ní òun ò sọ pé abala òfin báyìí ló sọ báyìí o àmọ́ àwọn ìgbésẹ̀ kan ń bẹ téèyàn bá fi gbé nǹkan mọ̀yàn bí ìgbà téèyàn fẹ́ igi kọ́yàn gíná iná ni ìṣẹ̀lẹ̀ irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ara ìgbésẹ̀ bẹ́ẹ̀ sì lélẹ́yìí tí wọ́n fi ń pé dandan lá káwọn ẹgbẹ́ òṣèlú ó bẹ̀rẹ̀ sí ni máa lo ìlànà gbangba làṣáta fìdìbò abẹ́nú ẹgbẹ́ wọn wọn ló ṣe é lálàyé wípé gẹ́gẹ́ bí ipò tí èmi wà agbèfọ́ba àgbà lórílẹ̀‐èdè nàìjíríà ó yẹ kí n lè síjọba nígbẹ́rẹ́ ìpàkọ́ ni o ìdí abáàsì rèé tí mo fi wí tèmi ká lè sọ wípé mo sọ tèmi o torí pé ìlànà yìí nǹkan lè torí ẹ̀yàn ọ̀rọ̀ yẹn pọ̀ o ọkẹnu hmm. gidi gan lójú ìwé kejì hmm. ìwé ìròyìn the punch lẹ́tìlẹ̀ wò ó tán àmọ́ ìkan tún bẹ lọ́wọ́ ìsàlẹ̀ rẹ̀ tí mo tún fẹ́ jábẹ́lẹ́ ń jábẹ́ ìyún ẹni wọ́n ti ń pé tó ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari kọ̀ mọ̀ dá àwọn èèyàn lóhùn láwọn tí wọ́n ń pé ẹ mọ̀ bọ́ ọ́ ẹ wá wo bí nǹkan ṣe ń lọ sí lápá àríwá orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ààrẹ tí wọ́n ń pè ńlọ́jẹ́ pé bàbá wọ́n ti gbéra pa tán ti yàwó wọn mọ̀ ní wọ́n ní bàbá ti wọ bàálù turkey straight orílẹ̀-èdè turkey ìní ààrẹ ilẹ̀ yìí ajagun gbébọn ti muhammadu buhari ńlọ́gbàlọ́ o wọ́n ní tòun ti àwọn mínísítà méje ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n sì jọ kọ́wọ́rìn lọ sí ìrìn àjò ọ̀hún wọ́n ní ìrìn àjò náà eléyìí tí wọ́n ń ṣe lálàyé pé ìlú Istanbul òun náà ni ó ti wáyé lórílẹ̀‐èdè Turkey wọ́n ní ibẹ̀ ni àpérò kan tó ní ń ṣe pẹ̀lú àjọṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú ilẹ̀ adúláwọ̀ tòun ti ilẹ̀ Turkey tí gbogbo rẹ̀ ó fi máa sọmọ́nà dáadáa wọ́n níbi àpérò gangan òun náà ni bàbá lọ o wọ́n ní tòun ti bó ti ṣe jẹ́ wípé àwọn kan lẹ́nu lọ́lọ́ yìí ní pàtàkì ní pàtó àwọn ọ̀dọ́ lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo tòun àkòrí eléyìí tí wọ́n fi léde wípé ẹ la àríwá orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ ewu secure not ash secure not ni wọ́n pè é wọ́n ní pẹ̀lú bí wọ́n ṣe béèrè tóun tó sì jẹ́ pé bàbá ní àwò ní ení èjì ẹ̀ta ẹ̀rin iye àwọn èèyàn tí wọ́n ti buwọ́ lu ìwé kan tí wọ́n gbé bóde lẹ́yìn tí wọ́n fi ń pèpè wípé kí ààrẹ kó máa bọ̀ kó wá fúnra rẹ̀ fi ojú rí bí nǹkan ṣe ń lọ sí nípínlẹ̀ Kaduna Zamfara Zokoto àti Katsina tóun ti àwọn apá abẹ́hùn kan náà kó sì ṣe bẹ́ẹ̀ kó fi lè pàrọwà pẹ̀tù sí àwọn tí nǹkan tọ́kàn kí ó fi lè pẹ̀tù sí wọn nínú wọn ni bàbá ní àkálé ní èjì ẹgbẹ̀rún lọ́nà méjì ó lé ní ọgbọ̀n thirty two thousand iná ni àwọn tí wọ́n ti buwọ́lù wé ń pé ààrẹ máa bọ̀ ààrẹ máa bọ̀ wọ́n ní àmọ́ ààrẹ ò gbéraga apá abẹ́ ńlọ́ọ́ Tọ́kì ni bàbá gbéra tí wọ́n lọ wọ́n ní ọ̀rọ̀ tí wàá bẹ̀rẹ̀ sí ní jáde ẹnì tó wulẹ̀ jẹ́ mínísítà fún ìtọ́ni ń ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà maigari dingyadi wọ́n ní dingyadi ló ti kọ́kọ́ sọ̀rọ̀ tó sì jẹ́ ó yé àwọn èèyàn wípé ńgbà tí ààrẹ bá ti rán aṣojú ìtumọ̀ ni pé àwọn ènìyàn náà ni ó lọ ṣojú ààrẹ ń bẹ̀ ààrẹ ti kàyín sí dandan lá nǹkan ni kí ààrẹ fúnra lára rẹ̀ kó wá máa lọ síbi tí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ àwọn tó kájú ẹ̀ tó bá ti yàn wọ́n ṣọwọ́ ẹ̀yà àgbà bẹ́ẹ̀ bó ti ṣe yẹ kórì gangan nìhun ó sì bá òfin mu wọ́n nínú àlàyé tó ṣe ló ti pé in tó ń ṣẹlẹ̀ gan kìí ṣe apá àbì kan iná ní kíní ọ̀hún ṣẹlẹ̀ sí mélòó ń bẹ̀ láàrẹ́ wà mọ́ kúrò ń bímọ bọ́ sí tòun ìdí abánu tó fi jẹ́ pé bí ààrẹ bá ti yan èèyàn kó fi sọwọ́ síbì kan bó ti ṣe yẹ kó ṣe nu ó sì dáa bẹ́ẹ̀ àmọ́ ní ti ẹni tó jẹ́ ààrẹ fún àkójọpọ̀ ẹgbẹ́ kan eléyìí tó ń pèpè fún ìlọsíwájú apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà iyún yahuza gesto wọn nínú èrò tiẹ̀ ló ti sọ̀rọ̀ bóde o ó ní ẹ wo bí ààrẹ ò ṣe wá sí ọ̀dọ̀ àwọn yìí ó ti ṣe àfihàn wípé àní-àní ò sí o ibi tó wu ààrẹ tí ààrẹ fẹ́ lọ ńlá ààrẹ lọ ń wo ààrẹ ọ̀nà ní kí ni ń ṣẹlẹ̀ wàhálà làásìgbò tóun ìpáyín kẹ̀kẹ́ táwọn ń fojú wí náà lápá àríwá ilẹ̀ tàwọn ààrẹ fojú pa àwọn rẹ bóun ṣe rí sí tòun ìní òun sọ̀hún wọn ni ẹnìkejì tóun náà sọ̀rọ̀ tóun náà jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ ti èèyàn ìpínlẹ̀ Kaduna ní apá gúúsù bẹ̀ wọ́n lòun náà sọ̀rọ̀ Isaac John wọ́n ló sọ ọ́ ó ní ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí ìgbésẹ̀ tí ààrẹ gbé láti gba Turkey lọ́mọ́ wá sí apá àríwá kọjọ́ ń lójú o ó ní gẹ́gẹ́ bí òun kú ṣe wò ń tòun bá a bá ń pẹ́ lọ́wọ́ ọlọ́run la wà òun gbà wípé àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọwọ́ ọlọ́run nìkan ara fìrà sí jẹ́ jẹ́jẹ́ ọ̀rọ̀ yẹn pọ̀ èmi ò lè sọ gbogbo ẹ̀ tán ojú ìwé kejì ìwé ìròyìn the punch ni ẹ ti yẹ̀ ẹ́ wò tán bẹ́lẹ̀ ń já ilé mi rọra já mẹ́. tó bó ṣe mú bẹ́lẹ̀ ń jájẹ́ sáré mú ròyìn kan pápápá ní ojú ìwé ogun ìwé ìròyìn ti Nigeria Tribune kọ́lọ̀ ń jáyé wa ogun. àmì àṣẹ o. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti ń ké síjọba àpapọ̀ pé kí wọ́n ṣọ́ṣe lórí ìgbésẹ̀ tán fẹ́ gbé lórí ọ̀rọ̀ oní sọ́bsidì dé owó òrànwó orí epo tíjọba ní àfilá káwọn ó yọ lọ́dún 2022 tá à ń wọ̀ lọ yìí kọ́lọ́hún ṣàánú wa wọ́n ní ìlànà tíjọba fi ń gbépo wọlé wa nàìjíríà tá a mọ̀ sí fuel importation policy wọ́n ní àfi kíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ṣe àtúnyẹ̀wò gidi sí i kí wọ́n sì gbé yẹ̀wò dáadáa kí wọ́n jọ sọ́tún jọ sósì bí bẹ́ẹ̀ kọ́ bí àwọn ìlànà yìí bá jẹ́ kí àtàrímọ́ ta ọmọ nàìjíríà látàjù ó ṣeé ṣe kí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ káwọn náà sán bàǹtẹ́ àwọn káwọn sì rí i pé ọkọ̀ ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà àwọn wẹnu rẹ̀ tí ó sì fi gúnlẹ̀ gbà. wọ́n ní bí ìjọba APC tó wà lórí àpèrè ìṣàkóso bá ṣàní dandan lá làwọn ò fi kún owó tààrà jálẹ̀ epo bẹtiró ní ọdún tó ń bọ̀ NLC wọ́n tún ké sí iléeṣẹ́ tó rí sí ètò ìlera nílẹ̀ wa nàìjíríà pé ẹ gbọ́ lórí ọ̀rọ̀ ti ìlànà owó oṣù tí a ti fẹnu kò lé lórí fáwọn òṣìṣẹ́ tó wà lẹ́ka ètò ìlera ó yẹ kó farahàn ní àbá ètò ìṣúná ọdún 2022 tẹ́ ẹ̀ bá tún fẹ́ kí ìyanṣẹ́lódì mi ò tún bẹ̀rẹ̀ lọ́dún tó ń bọ̀ ààrẹ ẹgbẹ́ ọ̀hún Ayuba Waba ń ló sọ̀rọ̀ ọ̀hún l'Àbújá nígbà táwọn oníròyìn akẹgbẹ́ wa ń fọ̀rọ̀ wá lẹ́nu wò kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún ó ní ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó wà lẹ́ka ètò ìlera àtàwọn tó jọmọ́ ìlera nílẹ̀ wa Nàìjíríà táwọn náà ṣèpàdé tiwọn wọ́n ní àwọn ń bẹ gbogbo àwọn tí wọ́n wà ní ẹ̀ka ètò òṣèlú nílẹ̀ wa Nàìjíríà pé ẹ má fi ìṣèlú sílẹ̀ kẹ́ pé ẹ̀ ń gbáradì fún ètò ìdìbò ọdún 2023 torí pé a ti ń rí i pé ètò ìdìbò 2023 múmúláyà àwọn olóṣèlú nísìnyí wọ́n ti sọ ìjọba nù ọ̀rọ̀ 2023 nísìnyí wá sí wọn lọ́kàn wọ́n wá pe gbogbo ọmọ nàìjíríà pé kí wọ́n àwọn náà sábàǹtẹ̀ wọn kó lè kí wọ́n sì dúró tiri bíjọba àpapọ̀ lẹwa nàìjíríà bá lọ gbé àwọn òfin kófin tàbí ìlànà ìṣèjọba kíjọba kan tí ó ń rùn yàn nú tàbí tó lè mú kí ìyà ó tún jẹ wá ju bí èyí tá a tún jẹ yìí lọ wọ́n ní lọ́dún 2022 àfikọ́mọ nàìjíríà kó ní kálukú ó dìde láti pé àwọn tako wọn wàá bá sọ̀rọ̀ ọ̀hún ó ní àwọn ó pera wọn jọ lọ́jọ́ Thursday láti ṣe àgbéyẹ̀wò àwọn gbólóhùn kan tó jáde lẹ́nu àjọ ayánilówó àgbáyé IMF báńkì àgbáyé àtijọba àpapọ̀ lẹwa nàìjíríà tó jẹ́ pé ẹnu mínísítà fún ọ̀rọ̀ àbá ètò ìṣúná ìyún arábìnrin Zainab Ahmed ńlá wọn ti gbọ́ lórí ọ̀tọ́jọmọ́ ti subsidy yún owó ìrànwọ́ orí epo wọ́n ṣe kìlọ̀kìlọ̀ pé ẹ wò ó ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà a ti mọ̀ pé ẹni kùdìẹ̀kùdìẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ yín sì ní ó ti farahàn tẹ́ bá wá pé ẹ fẹ́ wá ibi tí ẹ ti wá àwọ̀ míì tẹ́ fi bo ojú yín tó ti lu yìí kì í sórí àwọn ọmọ nàìjíríà tí a ti ń jẹ tẹ́lẹ̀ lẹ́tùn kàn mọ́ ìṣòro fún wọn lọ́dún 2022 tẹ́ máa pé five thousand naira kan lẹ́mọ̀ fún àwọn ọmọ nàìjíríà tí wọ́n mú kùnú ṣòun ìṣẹ́ ó ní ẹjẹ́ aṣọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa ọjọ́ wo lẹ fẹ́ san dà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ san tẹ́ san tán ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní NLC àwọn ṣèpàdé ìpàdé àwọn sì ní gbogbo ibi tí àwọn ní ẹ̀ka sí pátápátá ń làwọn ti ṣèpàdé ibẹ̀ làwọn ti sọ ipò àwọn sí gbogbo gbólóhùn tí ń jáde lẹ́nu ìjọba àti ìgbésẹ̀ tí wọ́n ní wọ́n fẹ́ gbé wọ́n ní àwọn ó sì ṣe àyẹ̀wò àwọn gbólóhùn yìí àti àwọn ìlànà ìṣèjọba míì tíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà lè fẹ́ gùn lé lọ́dún 2022 ó ní àwọn nǹkan kan wà tó yẹ ká gbé yẹ̀wò àpapọ̀ lẹ́wà nàìjíríà sì ní tí wọn kì í sábà gbé bá a ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ mi ṣe ń karòyìn bí wọ́n ṣe kọ́ yìí hmm. wọ́n ní orílẹ̀-èdè bíi mọ́kàndínláàádọ́ta ní àgbáyé lọ́jọ́ pé ọ̀rọ̀ epo ní orílẹ̀-èdè wọn tàbí nǹkan àmúṣagbára bíi iná wọ́n máa ń san owó ìrànwọ́ lórí ẹ̀ subsidy ni ó ní ọ̀dà náà tẹ́ bá wálẹ̀ fẹ́ yọ ẹ jẹ́ kẹ́ ẹ ṣe nílànà gbangba làṣà kí oníkálukú ó rí yín tẹ́ bá lọ́lọ́run rí yín ẹ jẹ́ káwọn èèyàn náà ó rí yín àmọ́ tó jẹ́ pé ibi kùdìẹ̀kudìẹ̀ yín kù sí lẹ́fẹ́ san ọmọ nàìjíríà lórí tẹ́ ẹ sì fẹ́ kọjá pé àwa láàmú forí kó ibi tí ẹ̀yin kù sí ajẹ́pẹ́ ẹ̀yin nu ọlọ́run nu ọ̀ ní àwọn ò ní gbà bẹ́ẹ̀ ni àwọn faraya ó ń bẹ ní ojú ìwé ogun ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí nípa ti pé ààrẹ Muhammadu Buhari ti kúrò nílẹ̀ wa Nàìjíríà lọ sí Istanbul nílẹ̀ Turkey àpérò alágbára kan tọjọmọ ti ilẹ̀ Turkey àti ilẹ̀ adúláwọ̀ níbi tí wọ́n pé ààrẹ lọ hmm. pẹ̀lú àwọn mínísítà bíi mẹ́fà hmm. àti àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò bíi méjì wọ́n pé tó bá Sunday ọjọ́ ìkọkàndínlógún oṣù tá a wà yìí ààrẹ ó darí wálé ogún ojúwe ogún ìwé ìròyìn Nàìjíríà Tribune ibẹ̀ mo ti rí. ìjáwa náà darí sí abala tìpolówó bàbá padà dé hmm. ọjọ́ òbí ààrẹ gangan ẹ̀ lágbèrò yẹn sórí agbègbè. tábà padà dé ètò ààbò tó mẹ́hẹ̀ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà ńlẹ̀mí ọ̀kà ròyìn lé lórí. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. Nigeria Enterprises gọ́níyà fíjì lọ́rọ̀ furniture ní Tohac Interiors gbogbo ayé ló ti gbà pé àwọn gan ni home of imported furniture àrà tí wọ́n wá gbédé ní tìfà òpin ọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílé iṣẹ́ wọn báyìí àìdébẹ̀ láìrí tó wù yín pàápàá jùlọ imported bed lórí ìrànràn tó fi mọ́ orthopedic mattresses lóríṣiríṣi sáìsì tẹ́ bá ń fẹ́ àga dẹ̀nkùdẹ̀nkù tó jẹ́ tọ́lọ́lá dining set tẹ́lẹ̀ bá stools tó fi mọ́ table àti dressing mirror tó kọjá àfẹnuròyìn ìròyìn ibẹ̀ ni wípé lákòókò end of the year promo yìí owó òfàlẹ́ lẹ́ máa fi ra èyíkéyìí furniture ní tohac interior tẹ́sí tó gbẹ̀bọ̀ ọdún lóríṣiríṣi ẹ̀ tètè kàn sí tohac interior ẹ̀ka tohac nigeria enterprises ní àgbẹ̀kẹ́ kọ́ládàísí plaza àdójúkọ yídì agodi gra ìbàdàn tàbí kẹ́ pé oh eight oh nine three one five three seven nine one tàbí oh eight one five two two one eight five oh two tohac interior home of imported furnitures. bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nìrìn àjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ́gbà two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù Cambridge IJMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride. Àríkẹ́ ojú ojú rẹ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fúnmílẹ̀ òjé alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yá kíákíá mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research mama atm pos. àwọn bára máa ń gbowó mama atm pos machine machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ yà ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all, level or only completed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Portal 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any any form of corrupt practices in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka kìkì ọ̀rọ̀ kan tó parí twenty twenty one bàbá àlànà pé gbogbo ènìyàn ọlọ́run kẹ́hìndé àkàndé máa ṣàánú fún wa o ìwọ lànà kan. akọlùkọgbà iṣẹ́ mi àti iṣẹ́ ti parí lọ lélẹ́yìí o kìkì ọ̀rọ̀ kan seven days hour of miracle ọdọọdún bẹ́ẹ̀ ni wọ́n máa ń pàdé. ọlọ́run màánú ẹ̀ka ìdí àkàndé látọjọ́ friday twenty four ní friday thirty first december ọlọ́run aláàánú fẹ́ ṣàánú gbogbo èèyàn god of mercy wá wo bí àánú yóò ṣe máa tán gbogbo ìṣòro lábẹ́ ìpè prọfẹ̀ káyọ̀dé òní pásítọ̀ ayọ̀yọ̀ evangelist tómilọ́lá ẹ̀ṣẹ̀dá ìní ọmọ aléwájú àwọn olórin ẹ̀rí prophetess dupa pẹ̀lú prophet emmanuel kẹ́hìndé àkànbẹ́ bàbá àti màmá kìkì ọ̀rọ̀ kan lórúkọ òru friday ní kìkì ọ̀rọ̀ kan àti sunday twenty six ìsọjí ìrọ̀lẹ́ ní thirty saturday tó fi máa di thursday òru ìrékọjá ní friday thirty four ìrànlọ́wọ́ fún àwọn okú ọlọ́dọọdún ní ọjọ́ friday twenty four ló bá sí o láti ìgboro tàbí express olómi academy ní kẹ́ẹ̀tì gbé ọ̀kadà àfojúsùn. praise people bus stop ní kẹ́hìn sọ̀kalẹ̀. ìwọ lànà kan ẹ̀. Eh. Owó oh, Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pélé mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá fẹ́. Ẹ̀wò tẹ́ reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Spa àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ìfẹ́ sẹ́ńtà eyé màtúndà. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá ààyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tàbá ń ṣayẹyẹ tàbá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing of face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé ilé àkọ́gbé ilé àkọ́tà Èdùmàrè akọ́lé ayọ̀ fún gbogbo wa o. ǹjẹ́ ti gbọ́ wípé òrùlé ìbólé Gerard ti dé bìbà sílùú Ìbàdàn Gerard roof ti sinmi pẹ́mú sórí ilé tí yóò máa ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ òrùlé Gerard kì í tí kì í ṣá kì bó kì dalu kì jò kì jóná Gerard roof gbogbo ìgbà ní abẹ́ ilé ó máa tutù sẹ̀. ayé àtijọ́ ni pé olówó nìkan ló ń lo òrùlé Gerard mẹ̀kúnnù ń lò ó nítorí pé owó ẹ̀ links roofing roofing oríṣiríṣi jẹ̀rá lẹ́ẹ̀bà ń bẹ̀ milano shingle plastic roma òrùlé jẹ̀rá àti débìbà sílùú ìbàdàn ràátàràtà látọ̀dọ̀ wa ní links roofing a wà ní àdójúkọ ilé epo world oil ìwó road nílùú ìbàdàn tàbí ká ẹ pè iléeṣẹ́ links roofing sórí 081 44 91 6204 081 44 91 6204. own eh be like you go get sense buy only things wey compulsory as time no dey smile o. Oh. baba bon boy you and your excuse again. no be so mama bon boy we fit shop for anything only if you fit get market wey no go put hole for pocket. if you no know you go ask. christmas don come early and na market wey make sense for food co. coca-cola fifty cl pack of twelve na one thousand two hundred and ninety-nine naira ninety-nine kobo. sun fresh premium water eight hundred and seventy-nine naira ninety-nine kobo. ribena two fifty mil buy four and dem go sama you one for free. food co whole chicken na one thousand six hundred hundred and ninety-nine naira ninety-nine kobo kellogg's cornflakes three fifty gram na seven hundred and ninety-nine naira na free delivery for all your first class no nonsense hampers wey dey boku for ground for seventy-five thousand naira na for our website www.foodco.ng this and many plenty markets with shikini money dey for all our stores in Ibadan promo na monday thirteenth go reach nineteenth december offers dey while stock last terms and conditions dey o. ẹ ṣe olùwà. God of Abraham ọlọ́run Abraham làkórí àjọ̀dún ọdún kẹjọ pẹ̀lú ìfilọ́lẹ̀ ìjọ ọlọ́run CAC just family prayer ministry. gbogbo èèyàn ó yá ká lọ pẹ̀lú pásítọ̀ báyọ̀ ọlábìyí ọmọ bíṣọ̀pù. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ń ṣiṣẹ́ agbára nípasẹ̀ wòlíẹ̀. yóò ṣe iṣẹ́ gbogbo ogun láṣẹ wọlẹ̀. látọjọ́ monday thirteen sí sunday nineteenth december. ní ọlọ́run abraham yóò fi máa fi ọwọ́ ìbùkún ká gbogbo èèyàn. nípasẹ̀ fi ọlọ́run lórí pásítọ̀ àkànmú pásítọ̀ olúwa ní prophet fẹ́mi òní prophet wùmí jésù yínká jẹ́ tuesday ó máa léwájú àwọn olórin ẹ̀mí. ọjọ́ saturday eighteen january senior evangelist ìjọ CSC kárí ayé prophet and evangelist sikaya olúbóyè ọ̀làdẹ̀jì ló máa dedicate church. aago mẹ́wàá òwúrọ̀ ni gbogbo ètò máa bẹ̀rẹ̀. nígbà tí ọmọ bíṣọ̀pù pásítọ̀ báyọ̀ lábẹ́ ìbámu gbogbo èèyàn lálejò ní CSC God's family prayer mesh solution arena block three road one mazin street ilé ọ̀tá bàńlá ìbàdàn zero eight zero five six six three one two five six lẹ́yìn àjọ̀dún ọdún kẹjọ ọwọ́ ọlọ́run máa kẹ́ gbogbo èèyàn ọjọ́ ìbùkún máa rọ̀ gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébùrẹ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wo bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé oní challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún máa bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lẹ́gbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtún kárátà bouncy castle fífi jó ṣe díje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilẹ̀ wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò máa kọ́mọ lùbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló wọlé ọmọ kọ̀ọ̀kan. Oh, oh, oh, Merry Christmas ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún ni period of testimony and destiny renewal àkókò ẹ̀rí àti májẹ̀mú àtúnyàn orí òkè àánú ẹ̀ríwẹ̀ èkìtì ògo tó tayọ làkórí tọdún yìí. ayẹlọsọ kò lè ní lárí kíyèsí ọlọ́run kò tó bẹ́ẹ̀. fifteen sixteen and seventeen december yìí ọlọ́run orí òkè àánú yóò máa fi iṣẹ́ marathon league òwúrọ̀ ọ̀sán àti àṣálẹ̀ pastor amos ọláòjó jp bàbá orí òkè pastor peter ilẹ̀sánmi jp bàbá orí òkè prophet musa samuel bàbá orí òkè prophet esikaya ọládèjì csc general evangelist worldwide pastor eso ọládélé csc president worldwide máa wà níkàlẹ̀ ajajajajajajaja tọdún ẹ̀yìn máa yọrùkú lálàjọ elijah ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúbùnmi òní máa kọrin ní CAC e. mountain of mercy orí òkè àánú ẹ̀rìwẹ̀ èkìtì ní fifteen sixteen seventeen december that is to say wednesday thursday and friday friday mọ́júmọ́ saturday ní pabambari àdúrà ẹni bálayà kọ́ wá wọ̀ ọ́ níbi tàdúrà yóò ti máa sán bí aláṣọ kalẹ̀ bí ọ̀wọ̀ rẹ̀ òjò ọ̀dà àlùbẹ̀ fifteen sixteen seventeen december. show power for your side. It gon' knock you down. I'm a temp, I'm a temp, not gel. Me, I can tell you no say. Malaria, my lessons, we do get bad taste. No bitter taste for mouth. And it easy to swallow. Chai. I, I got red game changer. I'm a temp, I'm a temp, not gel. I'm a temp, soft gel. Now to treat malaria. See? wà fún ìtọ́jú àrùn ibà tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ. ní orúkọ ẹni tó ní ayé àti ọ̀run ṣe ló máa máa dáa fún yín bọ́dún ṣe ń parí lọ gbogbo ènìyàn ló máa ń fojú sọ́nà fún ẹ̀bùn tí yóò múnú wọn dùn jésù kristi akérésìore ti ṣe tán láti fi ẹ̀bùn ọdún ta ọ́ lọ́rẹ ìjọ redeemed christian church of god region twenty one àgbáríjọpọ̀ gbogbo ìjọ redeemed nípìnlẹ̀ ọ̀yọ́ ń pe gbogbo ènìyàn síbi àkànṣe ìsìn pẹ̀lú bàbá wa nínú olúwa alámòjútó àgbà ìjọ redeemed káàkiri àgbáyé pastor enoch adéjàre adébóyè pẹ̀lú àkòrí ẹ̀bùn tí kò lákàwé wá gba ẹ̀bùn tí yóò mú ọkọrin tuntun tí yóò mú àlàáfíà wọnú ayé rẹ àkànṣe ìsìn yìí yóò wáyé lọ́jọ́ december twenty two twenty twenty one láago méje òwúrọ̀ ní gbàgede ilé-ẹ̀kọ́ girama community grammar school lálùpọ̀ ìbàdàn ìwọ náà má gbẹ̀yìn níbi àkànṣe ìsìn yìí kó o lè fi ẹ̀bùn tí ò lákàwé ṣèfàjẹ bàbá adébóyè ń bọ̀ sí lálùpọ̀ nílùú ìbàdàn ní december twenty two láago méje òwúrọ̀ pastor caf ọ̀bàṣà olùṣọ́àgùtàn ìjọ redeem ní region twenty one lólùgbàlejò àgbà jésù lolúwa. lójoojúmọ́ olúwa máa ṣe ìyanu fún yín. ajá balẹ̀ káàbọ̀ láti ojú ọjà. kọ́mọ́dé pé àmọ́ já ìròyìn ìgbà mọ́ra wa lọ́wọ́. ẹ àjàrà wa àjàrọ̀sẹ̀ náà láàkókò fi ṣe ńgbà tí hmm. ìṣèpẹ́ nìkan kọ́ ọmọ lu àmì fàágùn. Hmm. ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ni máa mú ibi mo pa ti wọlé ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ òun náà ni ìyàwó ọmọlúàbí mo ní níbi ti oríire oríkádùn ti ààrẹ lẹ̀ yìí òun náà láti mú jàgínní yòdò ayẹyẹ ọjọ́ bíi ọdún mọ́kàndínlọ́gọ́rin seventy nine years eléyìí tí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari tó pé òun náà sì ni ẹni tí í ṣe ààrẹ ilé asòfin àgbà nílẹ̀ yìí Ahmed Lawan tóun ti adarí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Fẹ́mi Gbàjàbíàmílà àti igbákejì rẹ̀ Ahmed Waze tèmọ́ mínísítà fún ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú òṣìṣẹ́ tòun ìgbanisíṣẹ́ Chris Ngige àti gómìnà ti ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú tí oníkálukú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ mọ̀ kú oríire ti ayẹyẹ oríkádùn ọjọ́ ìbí yìí ajagunfẹ̀yìntì muhammadu buhari ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nínú ọ̀rọ̀ eléyìí tí lawan tóun sọ ń titi ẹ̀ ó ní àbẹ́yìn náà wá rí wípó tó jà gíní yòdò ká kí ààrẹ o ààrẹ dúró gẹ́gẹ́ bí aṣíwájú rere ẹni tó wo sàkún ọjọ́ ọ̀la rere lẹ́ni tó sì jẹ́ wípé ìjígìrì rẹ̀ tòun ìdúró bí akin ní gbogbo ìgbà àti ní ìgbà gbogbo kò ní àfiwé kò láfijọ ó pé nítorí ìdí èyí ó yẹ ká kí wọn kú ti oríire ọjọ́ bíi wọ́n pé nínú àtẹ̀jáde eléyìí tó jẹ́ ẹnì tí ó jẹ́ olùbánidámọ̀ràn pàtàkì fún ààrẹ ilégbìmọ̀ asòfin àgbà ọlá awóníyì tó fi léde iná ni ìkíni kú oríire ló ti jẹyọ o nínú ọ̀rọ̀ tiẹ̀ tí òun wá fi léde ń tiẹ̀ ìyún gbàjàbíàmílà òun là á mọ́lẹ̀ wá ń kéke ni o ó ní iṣẹ́ eré ààrẹ Muhammadu Buhari bẹ́ẹ̀ bá wo sàkún láti ọdún 2015 tí bàbá ti dé orípò lẹ́ẹ̀tì mọ̀ pé ẹni yìí ẹni ẹ̀yẹ òun náà ni bàbá ń ṣe ó ní Buhari lẹ́ni tó jẹ́ wípé kò ní fi ìgbà kankan mú ìfẹ́ tiẹ̀ ṣáájú torílẹ̀-èdè Nàìjíríà ìní ọ̀kọ̀ọ̀kan fi ṣáájú kó tó wá ṣẹ̀ṣẹ̀ mọ́ wá ti títí ẹ̀ mọ́ fi tẹ̀lé ọ̀rọ̀ pọ̀ tí kò wá àwọn sọ Sanwó-Olú náà ó pé bàbá àmọ̀ kíyìn ẹ̀mọ̀ kú oríire ọjọ́ ìbí yìí nínú ọ̀rọ̀ tó jáde látẹnu gíwá ìròyìn ìyún ọ̀gbẹ́ni gbóyèga àkọsílẹ̀ ibẹ̀ náà ni sanwó-olu ti ṣàpèjúwe ààrẹ ilẹ̀ yìí muhammadu buhari gẹ́gẹ́ bí aṣíwájú eléyìí tó jẹ́ wípé ó ń fira rẹ̀ jìn fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan fórílẹ̀-èdè wa nàìjíríà ẹ lọ́wọ́ ìyókù ńbẹ ọkọ̀ ẹ wá gbọ́ eléyìí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ojú ìwé kẹńlá ìwé ìròyìn the punch òun náà ni mo wà níbi tí ọ̀rọ̀ ti ń jáde látẹnu kálù ẹnì tó jẹ́ wípé òun náà ni sẹ́nitọ̀ Orji Uzor Kalu ìyún akójanu ilé ìgbìmọ̀ asòfin àgbà ńlẹ̀ wa Nàìjíríà ó ní ẹ wò ó èmi bẹ̀ yín mọ̀rọ̀ yín o ẹ̀yin èèkàn lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ ní Nàìjíríà All Progressives Congress ẹ dákun ẹ jẹ́ ká sún síwájú súnsúnsún kó dé bá ìpàdé àpérò yíyan olóyè ẹgbẹ́ ìyún convention táwọn ti pe àmọ́ pé yóò wáyé ní oṣù kejì ọdún tí ń bọ̀ ó ní ìdí abá tóun fi ń sọ̀rọ̀ inú ìrírí ni ó gẹ́gẹ́ bí ẹnì tó ti gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Abia nígbà kan rí ó ní ìwé tí mò ń kọ ṣọwọ́ sí yín yìí ẹ̀yin ìgbìmọ̀ alákòóso tẹ́ ẹ di ẹgbẹ́ mú lábẹ́ gómìnà Mai Mala Buni àti gbogbo ìgbìmọ̀ tó kù ẹ̀yin náà la yẹ̀ ẹ́ wò ẹ rí i pé bàbá mú ọ̀rọ̀ bá ti ṣe wẹ́n tí ó jẹ ọmọ òye fún ti ẹnì tí ó dúró gẹ́gẹ́ bí ẹni tó gbàsí ẹgbẹ́ wa sókè so fún ìmúrasílẹ̀ ìbò gbogbogbò kámúyún lọ́kùnkúndùn bá a bá lélẹ̀ la fẹ́ mú bọ́bá ilé dáṣàgbà ṣúlà alẹ̀ a nǹkan yàn àlàyé tòun ẹ̀ríre o ó ṣàlàyé ó fẹ̀rí tì í nínú ìrírí ló ti ń sọ̀rọ̀ ọjì kalu méjèèjì ojú ìwé ìwé ìròyìn the punch ni ẹ ti lọ wò ó lódìdí. tó ìròyìn kan ń bẹ lójú kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune àmọ́ bí mo ṣe ń wo ìròyìn kan ti ń bẹ ní ojú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune bákan náà ọ sáré sí mi ó pè mí pé kí n sáré kà òun ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa nàìjíríà lánàá náà ti pe ìgbẹ́tàgbà iléeṣẹ́ ọlọ́pàá pé ẹ ké sí gbogbo àwọn tó jẹ́ bíi ẹ̀ṣọ́ aláàbò àtàwọn olórí wọn pé àwọn à ń gbégi dáná lójú òpópónà márosẹ̀ èkó sàbújá àti sí ìlà oòrùn ilẹ̀ wa nàìjíríà ẹ wọ́gilé wọ́n ní ìgbégidínà yìí tá a mọ̀ sí roadblock yìí tọ́pọ̀lọpọ̀ ẹ̀ṣọ́ aláàbò máa ń ṣe láwọn òpópónà ilẹ̀ wa nàìjíríà ló jẹ́ pé kò bójúmu tó ọ̀nàrẹ́bù obemachidoka ńlọ́nàwọ́ sókè bẹ́ẹ̀ táwọn èèyàn náà sì gbá tẹ̀lé láti pé àníṣẹ́ ká máa gbé táyà àlòkù táyà àti igi tàbí irin láti máa fi dí ojú ọ̀nà tó sì jẹ́ pé báwọn ọlọ́pàá yìí àtàwọn sójà yìí bá ti kúrò mẹ́ wọ́n sì kó àwọn nǹkan wọ̀nyí síbẹ̀ tó jẹ́ pé ọkọ̀ míì ó sáré gorí wọn nígbà míì tí ó gbókìtì tàbí kí ìṣẹ̀lẹ̀ láabi míì kó ti àtàrí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ó ní kò ń ṣe nǹkan tó bójú mu àwọn ẹ̀ṣọ́ aláàbò wa ohun tí wọ́n mọ̀ ní ìsinmi agbégidójú ọ̀nà láti Èkó sílùú Àbújá ká mú àlòkù táyà àbí àwọn igi kan kán fi gba ojú ọ̀nà tàbí kí wọ́n kó irin ó ní lọ́pọ̀lọpọ̀ gbà ló jẹ́ pé wọ́n sì yẹ kí ọkọ̀ gbémúlémú kí wọ́n tó lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ orí ń ta àwọn tí wọ́n ń lo títì lórí ìkíni náà wọ́n mọ̀ pé yóò wù yín kà ojú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nàìjíríà Tribune ni ìròyìn tí mo fẹ́ kà gangan lórí ètò ààbò tó mẹ́hẹ̀ lápá àríwá ilẹ̀ wa Nàìjíríà ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nàìjíríà Tribune tó jáde láàárọ̀ yìí ẹgbẹ́ kan láti ìpínlẹ̀ Bauchi wọ́n pera wọn ní Ulama Forum àwọn ni wọ́n kọ lẹ́tà yìí tí wọ́n sì fi ṣọwọ́ kódà Nigeria Tribune bá wọn kọ pé àwọn ṣe àdúrà kan tán pè ní alkunot àdúrà ọ̀hún ni àwọn mùsùlùmí máa ń sábà gbà nígbà tílẹ̀ bá ń pò yìí tí nǹkan bá sì fararọ̀ wọ́n ní ní gbogbo mọ́ṣáláṣí àwọn làwọn ti ṣe kódà wọ́n rọ àwọn mùsùlùmí mùsùlùmọ́ mi pé ó yẹ kí wọ́n ṣe àkúnnáàtì láwọn mọ́ṣáláṣí jákèjádò ilẹ̀ wa nàìjíríà ni lórí kíni ìpani nípakúpa àti ìgbẹ̀mí ìtàjẹ̀sílẹ̀ tí ń ṣẹlẹ̀ láwọn kan apá abìkan ní ilẹ̀ wa nàìjíríà pàápàá jùlọ apá àríwá ilẹ̀ wa nàìjíríà wọ́n ní nígbà táwọn bá wo bí ẹ̀mí aláìṣẹ̀ ṣe ń sọnù tó sì jẹ́ pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ò nǹkan kan ṣe sí i wọ́n bẹ́ẹ̀ yẹn bá lọ sí ìwọ̀ oòrùn apá àríwá ilẹ̀ wa nàìjíríà yọ̀ọ́ mọ̀ ní táwọn ń sọ wọ́n ní ọkàn àwọn èèyàn gbọgbẹ́ bẹ́ẹ̀ ni omi ń já pòròpòrò lójú àwọn èèyàn nígbà tí wọ́n rí ọkọ̀ akérò kan tí ó kó èrò mẹ́tàléníogún twenty three passengers ní ìpínlẹ̀ Sokoto tí àwọn kan sì dáná sun ọkọ̀ ọ̀hún tí wọ́n wí àwọn èèyàn tó wà láàyè láì ṣe òkété hmm. wọ́n ní ẹni bá dé ìpínlẹ̀ Niger Kaduna àti Samfara tó fi mọ́ ìpínlẹ̀ Katsina yóò rí i pé láàrin bí ọ̀sẹ̀ kan sásìkò tá a wà yìí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ láabi ní í ṣẹlẹ̀ ó ní àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ kí ọkàn àwọn èèyàn gbọgbẹ́ nínú ọ̀rọ̀ tán fi síta àtẹ̀jáde ọ̀hún tí Ulama Forum ti ń fi síta ní ìpínlẹ̀ Bauchi lánàá Thursday òun ni Nigeria Tribune gbámú ibẹ̀ ni wọ́n sì ti kọ àwọn nǹkan yìí jáde wọ́n ní ó tún wá ń dùn èèyàn bẹ́ẹ̀ ni ó ń domi tútù sí ni lọ́kàn pé àwọn agbésùmọ̀mí àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ láabi yìí iṣẹ́ ni wọ́n ń yan fanda tí ò sì sí ẹni náà tàbí àwọn tó jẹ́ bíi aláàbò lẹ́ka ìjọba tí wọ́n tiẹ̀ pé ẹ̀yin wo nu kílẹ̀ ṣe ń bẹ̀rù wọ́n ní wọ́n wá ṣe ń tó wù wọ́n kódà wọ́n fi tẹ̀sìn sí kódà wọ́n wo ti ọmọnìyàn rárá kódà wọ́n ò ní àṣà tí ì ṣe kankan ó ní kódà ìparí nípakúpa yìí kò tiẹ̀ wá jọ wọ́n lójú bó ṣe wù wọ́n ni wọ́n ń ṣe àfi bí èèyàn ó bá rí àwọn kan tó tún ní agbára jù wọ́n lọ tí wọ́n lè kojú wọn láti jẹ́ kí wọ́n tọwọ́ wọn bọ̀bọ̀ṣọ wọ́n rọ ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà pé àkóòtó láti rí i pé wọ́n dóòlà ẹ̀mí dúkìá ọmọ nàìjíríà torí bó ṣe wà ní òfin nù wọ́n ní lọ́dún 2020 bí nǹkan ṣe bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ rèé àwọn sì ní àwọn ò káwọ́ bọ̀tán àwọn pé ìjọba àwọn pé ìjọba ẹ wá ẹ jẹ́ ká fún yín láwọn àmọ̀ràn bí ọwọ́ Boko Haram bí ọ̀bẹ wọn ṣe sílẹ̀ ẹja fún yín lámọ̀ràn bí ọwọ́ ṣe ká Boko Haram ẹja fún yín lámọ̀ràn bí a ṣe mú àwọn gidingan kú àwọn sànbẹ̀sùn fapórọrí tí wọ́n ń fojoojúmọ́ ṣòro yìí ẹja fún yín lámọ̀ràn bá a ṣe wójútùú sí ètò ààbò tó dẹnu kọlẹ̀ yìí ó ní kẹ́ni báwọn bá rojọ́ rojọ́ rojọ́ rojọ́ títí àwọn kan rojọ́ tàwọn dànù ni kò sí nǹkan kan tí ìjọba tí wọ́n mú ṣe nú ẹ̀ ó ní kàkà kó sàn lára ìyá tibí mm. ṣe ni ó ń fojoojúmọ́ bí obìnrin jọ tí kinní wa ń yilu kinní lórí afẹ́fẹ́ la wa ó ní ìdí nìyí táwọn fi wò pé ó da náà nígbà tíjọba àpapọ̀ lẹwa nàìjíríà ti kọtí ọ̀gbìn sí gbogbo àmọ̀ràn táwọn ń fún wọn ọ̀dà ò kí ló kù àfi káwọn yá abẹ lọ́hùn káwọn pe àlá kọ́lọ́hún jọ̀ọ́ kó fún àwọn tó jẹ́ olórí wa ní etí ìgbà àti àyè àgbàṣe kí wọ́n lè wo àwọn kò mọ́wọ́ mẹsẹ̀ àti àwọn kò rọ́wọ́ họrí tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń fìyà jẹ pàápàá jùlọ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà wọ́n ní ìdí nù tá à ń fi ní àfi ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà káwọn mùsùlùmí sì rí i pé àwọn gbà á ọwọ́ ìsàlẹ̀ rẹ̀ ó ní ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó jẹ́ ọ̀jìnì akọ́níwájú adájọ́ ògbójú agbẹjọ́rò ní Fẹ́mi Fálànà ti sọ lánàá tọ́sídẹ̀ẹ́ pé gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n kóra wọn jáde láti fi ẹ̀hónú hàn lórí bẹ́tọ̀ àbóṣe mẹ́hẹ̀ẹ́ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà tó yẹ kí ọlọ́pàá dáàbò lọ́lọ́pàá ṣàṣínú kolo wọn Hmm. nú ọ̀rọ̀ tó fi síta ó ní ṣé ẹ mọ̀ pé ẹ ti ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn wọn mọ́lẹ̀ ni wọ́n ní lánàá àwọn ọ̀dọ́ kan ni wọ́n fọ́n síta tó ní kálukú wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́gun pé nǹkan ṣẹnure nǹkan ò sì farare rọ ní apá àríwá ilẹ̀ wa nàìjíríà torí ètò ààbò ti tán yányán lápá àríwá ilẹ̀ wa nàìjíríà wọ́n ní bí wọ́n ṣe jáde ọ̀hún ìṣe ni àwọn ọlọ́pàá fọ́n jáde bí eṣú tí wọ́n sì ní àwọn ò ní gbà kí wọ́n ṣe ìwọ́de ọ̀hún wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ni wọ́n ń ṣe ọlọ́pàá ò mọ̀ pé àwọn tó ti ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn wọn mọ́lẹ̀ wọn ni àwọn tí wọn ò mú nǹkan kan lọ́wọ́ wọn ò mú bọ́ lọ́wọ́ wọn ò sì mú kò lọ́wọ́ ohun wọn ni wọ́n fi ń pariwo síta pé kíjọba ó gbọ́ tiwọn kí ló dé tẹ̀ mú wọn nípínlẹ̀ Kánò kí ló dé tẹ̀ mú wọn ní Kaduna hmm. kí ló dé tẹ̀ mú wọn ní Sokoto wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ó yẹ kẹ́ ẹ mọ̀ pé òfin ilẹ̀ wa Nàìjíríà ti là á sílẹ̀ pé àwọn èèyàn lè kóra wọn jọ láti fi ẹ̀hónú wọn hàn nígbà tí wọn ò ti máa sọ̀kò tí wọn ò sì yọ kóńdó tì yín òfin tó sì gbé iléeṣẹ́ ọlọ́pàá náà lélẹ̀ ó sọ ní section eighty three ó ní wọ́n sọ pé ọlọ́pàá yẹ kó pèsè ààbò fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ fi ẹ̀hónú rẹ̀ hàn ni kì í ṣe ọlọ́pàá ọ̀hún ni ó tún mọ́ kó wọn pé ọ̀yá ẹ máa bọ̀ látìmọ́lé wọ́n ní àfi kí ọlọ́pàá tètè yá àyàndá wọn ní kíákíá wọ́n wá rán wọn létí pé bámọ̀ bàbá àrọ́bá ó yẹ kó bá ìtàn sẹ̀rí àrọ́bá òun sì ni bàbá àtàn mọ̀mọ́ bàbá ìtàn yọ bá àrọ́bá àrọ́bá ni bàbá àtàn hmm. ní november twenty twenty fourteen wọ́n túwèé kan àwọn ọ̀rọ̀ ńlá kan wọ́n ní ẹgbẹ́ apc nígbà náà hmm. ààrẹ muhammadu buhari ń ló léwájú àwọn èèyàn tí wọ́n ní àwọn ò fẹ́ àwọn ò gbà nǹkan ti bàjẹ́ tán yányán ètò ààbò ti dẹnu kọlẹ̀ lábẹ́ ìṣàkóso president goodluck jonathan nígbà hmm. náà wọ́n ní ọlọ́pàá kan kò mọ̀ mú ẹnìkan kò sì sọ pé káì mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Nigeria Tribune. ó yẹ ẹ jẹ́ ká máa bọ̀ tààràtà wá sí ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn The Punch ìròyìn kan eléyìí tí mo ká mọ́ bẹ́ẹ̀ ń ló ní ń ṣe pẹ̀lú ẹ̀ka ti ètò ìlera o ah, ìlera covid náà ni o wọ́n pé ní báyìí ìka àkìlọ̀ níjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ń nà wọn ò sì ná sí ẹni méjì gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátá ẹni wọ́n na ìka àkìlọ̀ ọ̀hún sí i wọ́n ní ntòsí bíi òní bó ti ṣe jẹ́ pé iye òǹkà àwọn èèyàn títún lùgbàdì àrùn eléyìí tí í ṣe kànáńjẹ́gbọ̀n covid-19 ni ó tún ti ṣe bẹ́ẹ̀ ó tún ti tọ́ sókè sí i hmm. láàrin ọjọ́ mẹ́wàá hmm. péré wọ́n pe kínní ọ̀hún iná ló ti ṣe bẹ́ẹ̀ tó ti jẹ́ pé ọgọ́rùn-ún mẹ́fà ó lé ọgbọ̀n six hundred and thirty la lè fi ìgbéléwọ̀n rẹ̀ la lè fi wé tó fi jẹ́ pé kínní ọ̀hún ó tún fi lé sí i nínú ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ wa ń bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ wọ́n ní ẹ ẹ mú ètò ìlera yín ní ọ̀kúnkúndùn pàápàá ní tó bá ní ń ṣe pẹ̀lú ìlànà tó ń òfin tó lè COVID-19 ẹ gùn lé dáadáa mínísítà eléyìí ti ṣe mínísítà kejì fún ọ̀rọ̀ ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn dókítà ọlọ́run bẹ̀ mámúra òun ló ṣe bẹ́ẹ̀ ló nájú ọ̀rọ̀ síta fi ń ṣe é ní àlàyé pé ń ta nílò lórílẹ̀ òun náà ni kí oníkálukú ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n rí i dájú wípé àwọn náà gbọ́dọ̀ mọ sánà kí ìtànkálẹ̀ àrùn COVID-19 kọ́mọ̀ tún búrẹ́kẹ́ sí i ó ní nínú àgbéléwọ̀n tòun àkọọ́lẹ̀ táwọn ń kọ táwọn ń yẹ̀ wò ní gbogbo ìgbà nǹkan tó ti ṣe bẹ́ẹ̀ ó tún ti fẹ́ mọ̀ búrẹ́kẹ́ o láàrin ọjọ́ mẹ́wàá kódà ó mú àlàyé òun ó bẹ̀rẹ̀ sí ní tò lẹ́sẹẹsẹ bí wọ́n ṣe ń wo ìgbéléwọ̀n ọ̀hún láti ọdún tó kọjá títí títí títí títí tó fi dé ibi tá a wà yìí bẹ́ẹ̀ ló wo lélẹ́yìí tó jẹ́ àkọọ́lẹ̀ láti ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún yìí sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tí a wà nínú rẹ̀ yìí ti ṣe àyà àjẹta àwọn ọjọ́ mẹ́wàá ni wọ́n á fi wo gbogbo ẹ̀ pé ẹ̀jẹ̀ ayá àmúra sí i ká mú ojú tó ká sì mú gbogbo ara tó ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìlera tó sọ oògùn gan ojú ìwé tó sì wà ní eléyìí náà wà lọ́wọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ tí ṣojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn The Punch ti ń bẹ lọ́wọ́ mi báyìí. Hmm wọ́n ní ní báyìí o ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ó ti fọn fèrè ayọ̀ sí etígbọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lẹ́kẹ̀ ètò ìlera pàápàá jùlọ àwọn dókítà dókítà wọ́n ní ní báyìí ààrẹ ilẹ̀ yìí ajagun gbébọn ti Muhammadu Buhari iná ló ti ṣe lálàyé wípé tó ìwọ tí o jẹ́ mínísítà fún ètò ìṣúná àbẹ́ ètò tẹ́ jẹ́ ìlànà àáfi tòlú Zainab Ahmed ní báyìí ẹ bẹ̀rẹ̀ sí ni máa san gbogbo owó eléyìí ti ṣe owó oṣù tẹ́ ẹ jẹ àwọn dókítà dókítà lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́ ẹ mọ́ gbogbo àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera wọn ló ní ìlànà òṣìṣẹ́ ògbówó oṣù òṣè òjẹ tí wọ́n gùn léhùn ẹ̀ parẹ́ báyìí o ìfẹ́ gbọ́mọ ẹ bẹ̀rẹ̀ sí ni máa sanwó wọn mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ tòun ìgbanisíṣẹ́ dókítà Chris Ngige òun náà ló ṣe bẹ́ẹ̀ ló fi ọ̀rọ̀ ọ̀hún síta ngige nínú àlàmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó làmọ́lẹ̀ wa kéke lánàá ọjọ́ àlàmísì Thursday níbi ìpàdé kan eléyìí tí ó wáyé nílé ààrẹ Aso Villa ibẹ̀ náà ló ti ṣe é lálàyé tó sì pé tó ní báyìí ààrẹ ti buwọ́lù o wọ́n sì buwọ́lù pé owó oṣù hàn dókítà eléyìí ti ṣe ti dókítà ti ń gbé nílé ìwòsàn nílẹ̀ yìí fún oṣù kẹsàn-án àti oṣù kẹwàá ọdún yìí kí wọ́n san gbogbo ẹ̀ pátápátá kí wọ́n má jẹ ẹnikẹ́ni lówó oṣù gangan ó ní nínú ọ̀rọ̀ tí wọ́n tún sọ iná ni ààrẹ ló tún fi pé kèé sọ̀rọ̀ owó oṣù nìkan lòun ń sọ o kódà tó fi mọ́ àwọn àjẹmọ́nú àjẹmọ́nú tí wọ́n jẹ àwọn èèyàn wọ̀nyí kí gbogbo ẹ̀ kọjá ẹni tí wọ́n tètè pe àròpé ọ̀dọ̀fin wo iye tó jẹ́ kí ó sì máa jẹ́ sísan fáwọn èèyàn ọ̀hún ó ní ẹ wò ó àákò tún forú lakú míì làbá máa wò báyìí torí pé bí àrùn covid nineteen bí wọ́n tún ṣe ń wo wípé ó tún ti fẹ́ mọ́ búrẹ́kì òkè sí i àwọn èèyàn yìí náà ni ó ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá wa jẹ wọ́n lówó ẹ̀gbọ́n ṣe inú dídùn kọ́ ní mú orí yá wá bóun ó ṣe ṣiṣẹ́ òun bó ṣe tọ́ tòun bó ti ṣe yẹ àlàyé yẹn gùn ó dẹ̀ pọ̀ tẹ́ ẹ mọ́ gbogbo àwọn tọ́rọ̀ kàn ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn the punch. tó afẹ́sáré dé ojú ọjà pàápàá tá a bá padà dé hmm. kí n wá sọ fún yín pé ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé mẹ́rin hmm. nine hundred and sixty four ní ẹ̀ṣọ́ aláàbò tá a pàdánù láàrin ọdún kan ní nàìjíríà. lọ́kọ́tọ̀ Gospel Faith Mission International, Oluyole headquarters, invites you to HBI, Hebrew Women International, every third Saturday of the month. A gathering where mercy speaks. At the mention of his name, every knee shall bow and every tongue confess that Jesus is Lord. Ẹ darapọ̀ mọ́ Government Living World Cathedral, Church Street, Elephant Bus Stop, Aláàfin Avenue, lẹ́yìn Total Filling Station, Oluyole Estate, Ibadan. Ní aago mẹ́jọ 8 a.m. prompt. Ẹ tara ṣàṣà máa Hebrew Women International, Nibiti tí àwọn èèyàn ti ń ràánú gbà wà ní gbogbo sátidé kẹta lóṣooṣù níwájú jésù àgọ́ ń dọlọ́mọ ogun ṣẹ́ onígbèsè ń dọlọ́rọ̀ tọ̀ jésù wá kọ́rọ̀ tiẹ̀ náà lè dayọ̀ ẹni tí olúwa ń lò fún iṣẹ́ ìránṣẹ́ yìí ni pásítọ̀ fb àró àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ olúwa olùgbàlejò ní pásítọ̀ ea ògúnwọlé a ó jọ máa fàdúrà jagun pọ̀ ìdí ó sì máa já pè wá sórí zero eight zero three zero six four zero one seven nine tàbí zero eight zero eight one seven six eight six eight eight ìwọ náà rà nígbà lórúkọ jésù jésù. èèyàn kí ló ṣe tẹlifíṣàn yìí tóun rẹ̀ ò dá geere ó tún wá ń wò bàìbàì. kí ló dènà táwọn èlò tí ń lo nánú yàrá ìwà dẹnu kọlẹ̀. ọ̀gá tipátipá ni mo fi rí oorun sùn látàrí ariwo tí jẹnẹrétọ̀ rẹ̀ ń pa wàhálà wà fẹ́ni tí ò mọ ibi tí wọ́n ti ń ta ojúlówó ohun èlò tí ń lo náà lẹ́ńtíríkì o. solar telecoms àti electronic store jagaban láàrin àwọn tó ń ta ojúlówó fóònù àti electronics pẹ̀lú owó tí ò gàjàrà lọ lákòókò yìí bákan náà ni solar ta máa fún yín ní ìdá ogún lórí àwọn ẹ̀rọ bíi flat screen tvs deep freezers generator air conditioners gas cooker àti àwọn ohun èlò yòókù tẹ́ bá rà lọ́wọ́ wọn. kí ló ń dúró dè kàn sí èyíkéyìí yàrá ìfihàn solar tó wà ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way jalen ní dùgbẹ̀ balloon building àbáyọ̀mí bus stop iwo road solar mega store ní mọ́kọ́lá àti challenge ìlú ìbàdàn lọ sí èyíkéyìí tó bá súnmọ́ lónìí kó o rọjú lówó fóònù àti electronics tó gbámúṣé. pé solar electronics lónìí sórí oh seven oh one six eight four one six three oh tàbí oh nine oh seven four four three four nine seven eight five. àjọsọ àtìlànà ń tẹ̀lé ń bẹ o. o gbọ́dọ̀ jẹ̀gbádùn ayé tó dára. Prince Adeyinka Fadare ó ń fi àsìkò yìí kí gbogbo Kasumu Community Residents Association fún ti ayẹyẹ sísàfihàn Kasumu Community Development Association eléyìí tí ó wáyé lọ́la òde yìí ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejìdínlógún oṣù kejìlá ọdún 2021 tá a wà yìí ní Kasumu Community à ń kí àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ àtàwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n ń bọ̀ wá bá wa kẹ́yẹ àkè ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ Kasumu community lábẹ́ alága olóríire ọmọlúàbí èèyàn Pastor Sunday Samuel wọ́n wá ń ṣe ládùúrà wípé Kasumu yóò gbè wá o gbogbo ẹgbẹ́ onídàgbàsókè mẹ́wàá tó wà ní Kasumu community wọ́n ń kí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àtàwọn èèyàn pàtàkì tí wọ́n ń bọ̀ lọ́la òde yìí bákan náà níbi tí Kasumu community yóò ti tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ gbogbo èèyàn là o nǹkan ayọ̀ kò ní tán nínú ìdílé ẹnìkọ̀ọ̀kan wa o àmì àṣẹ Kasumu community ibùgbé àṣeyọrí. bóyá lẹ́mọ̀ value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ iṣẹ́ tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ value paint àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ value paint value paint satin flex pẹ̀lú tesco àwọn pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ mọ̀ pé value paint yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ pé value paint yàtọ̀ sí ti tẹ́lẹ̀ iṣẹ́ tí mo pé quality lọ́dọ̀ value paint àmọ́ pé value paint yàtọ̀ sí ti tẹ́lẹ̀. àdá tí mo mi ẹran tí balùwẹ̀ gbẹ bá kan lé tán. àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. balùwẹ̀ gẹ́ ẹ balùwẹ̀ ọ̀dọ́ mọ́ni. àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ìwọ̀n sórí àgbà. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ti ṣojo. <laughs> ojoojúmọ́ la dé ń pọ́n baálé promo ọ̀dọ́ọdún ní fi wọ́n máa ń ṣèdí hàn di àṣìwájú christmas stroke new year promo tọdún yìí ó tún ti bẹ̀rẹ̀ ó ti di chief tenant nílé onílé nígbà tí iṣẹ́ ìgúnpọ̀ ò ní kọ́lé bó o bá lè jàǹfààní promo yìí o ṣoríire nìyẹn wọ́n máa ń ṣèrè bíi banana island lẹ́kọ̀ọ́ sí ayégun ọ̀lẹ́yọ̀ four hundred and eighty thousand naira péré wọ́n máa ń sọ́lá ṣèrè láyégun olómi àti diamond city wọn ní mẹ́níyà náírà ńbàdàn three hundred and fifty thousand women's sanctuary ajibọdẹ two point three million kódà ilẹ̀ wọn làbújá àti lọ́rí òǹjọ́lá promo náà bẹ́ẹ̀ bá ti wá rà lára àwọn ilẹ̀ wọ̀nyí ilé máa fi àwọn ẹ̀bùn bíi plasma tv deep freezer àpò rẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí fàjẹ́ ọ̀rẹ́ wa ẹ̀mí rẹ̀ ń ṣe kàmìkàmìkàmì ọjà dúró ní women's city kó o má bàa bọ́ sọ́wọ́ ẹ yọjú sí women's building nídojúkọ olówó ti fowó sàánú complex ìgbó road nílùú ìbàdàn zero eight one forty one thirty three twenty six eighty five tàbí zero eight one sixty six zero seven thirty four fifteen. Odua People's Congress Ìjẹ̀bú North Local Government Ìjẹ̀bú Gbó Comrade Isiaka Owolabi Salisu alága OPC níjẹ̀bú North Ìjẹ̀bú Gbó ó ń kí gbogbo ọmọ ẹgbẹ́ nínú ẹgbẹ́ OPC níjẹ̀bú North àtàwọn ẹlẹ́gbẹ́ nínú Winners Social Club nílùú Ìjẹ̀bú Gbó pẹ̀lú gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú Gbó pàápàá jùlọ àwọn èèyàn bíi bàbá ọlájíire dada aka alágbòdo Baba akin haruna mingus alhaji abdulfatai adeneye retired mwo okuribiduro samson àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé ẹ̀kọ́ àfojúsọ́nà oyè asọ̀lúdẹ̀rọ̀ eléyìí tí àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ mùsùlùmí aonulai islamic dawal foundation tí wọ́n fẹ́ fi dá èmi comrade isiaka Owólabí Sálísù Lọ́lá ní Akilẹ̀ Ìjẹ̀bú nílùú Ìjẹ̀bú Òde ní gbọ̀ngàn ìjọba àbílẹ̀ Ìjẹ̀bú Òde lọ́jọ́ kejìdínlógún oṣù kejìlá ọdún 2021 tá a wà yìí ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà ni olórí OPC ní Akilẹ̀ Ìjẹ̀bú Alhaji Adesina Akeem aka Igwe ẹnìkọ̀ọ̀kan wa ire láwọn bára wa ṣe o àmín. tonic àtẹ̀jẹ́ ṣe o. ó fara lókun ìlera àgbẹ̀bára àìsàn ò lè ráyè wọlé tó bá lórí ó tonic. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kan fún mi. ṣe ti gbọ́ o. kàkà kó rẹ̀ ẹ́ ọmú rẹ̀ rodo. afara lókun bẹ́ẹ̀ni ni rio tonic. Mm. èròjà tó kọ́ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore. rio tonic kẹ̀kẹ́ ló gbé jáde. yóò. <laughs> real tonic hundred percent natural yenkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pè yenkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹ́ ìṣògùn ni ẹ gbà ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún ni period of testimony and destiny renewal àkókò ẹ̀rí àti májẹ̀mú àtúnyàn orí òkè àánú ẹ̀rìwẹ̀ èkìtì ògo tó tayọ làkórí tọdún yìí. ayẹlọ sọ kò lè ní lárí kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. fifteen sixteen and seventeen december yìí ọlọ́run orí òkè àánú yóò máa fi iṣẹ́ marathon league òwúrọ̀ ọ̀sán àti àṣálẹ̀ pastor amos ọláòjó jp bàbá orí òkè pastor peter ilésànmí jp bàbá orí òkè prophet musa samuel bàbá orí òkè prophet esikaya ọládèjì csc general evangelist worldwide pastor eso ọládélé csc president worldwide máa wà níkàlẹ̀ ajajajajajajaja tọdún èyí máa yọrùkú lálàjọ elijah ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúbùnmi òní máa kọrin ní CAC e. mountain of mercy orí òkè àánú ẹ̀rìwẹ̀ èkìtì ní fifteen sixteen seventeen december that is to say wednesday thursday and friday friday mọ́júmọ́ saturday ní pabambari àdúrà ẹni bálayà kọ́ wá wọ̀ ọ́ níbi tàdúrà yóò ti máa sán bí aláṣọ kalẹ̀ bí ọ̀wọ̀ rẹ̀ òjò ọ̀dà àlùbẹ̀ fifteen sixteen seventeen december. ah Rubicon the movie. Rubicon Agbedemeji Point of No Return Dangerous Game Rubicon sinima olókìkí látọwọ́ gbóǹtagì pèdèpèdè ní Dr. Debayo Faleke Bayohu KS Cinema Tutu Garden àti Fresh FM Cinema Music House Challenge Ìbàdàn láti ṣàfihàn fún tọdún kérésì yìí Boxing Day Sunday twenty six àti Monday December twenty seven lọ́dún yìí lóbitibiti rò máa wá sí ọ̀lù méjèèjì ìlú Ìbàdàn one thousand five hundred naira péré lówó ìwọlé Yínká Ayéfẹ́lẹ́ òkútúbà ìrìnnà sinima kankan Mr Macaroni Akelewi Saidi Balogun òun rìkàdọ̀ wá àgbà búkì àrùgbà ayọ̀ olúyẹmí tó fi máwọn gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ bíi mọ́gàjì kọ́lá olóòtú abọ́ládé salami mr sports ìlú mọ̀ká pìrìsẹ́ńtà samuel gbèsàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá yìí rubicon agbedeméjì ẹ máa rí tíkìtì rà báyìí báyìí ní fresh fm music house challenge tv africana ládòkú bèèdè new garage ks motel tètè garden àti lọ́dọ̀ baba fresh ládojúkọ salem chemist agodi gate ìbàdàn tètè lọ ra tíkìtì tiẹ̀ báyìí kó tó dàkọlùkọ gbà nítorí pàfẹ́ wo sin sinimá titun Rubicon nílùú Ìbàdàn iléeṣẹ́ top success àṣeyọrí tó ń fọhùn lókè láàrin àwọn tó ń tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtòhun èlò létí lónà nílẹ̀ yìí pẹ̀lú àjọṣepọ̀ infinix ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fẹ́ràn láti máa lò náà ni kẹ́ túyáyá túyáyá jáde kẹ́ wá pàdé Fẹ́mi Adébáyọ̀ Sàlámì lọ́jọ́ friday yìí lólú iléeṣẹ́ top success tó ń bẹ ní woro dùnbàdàn Fẹ́mi Adébáyọ̀ máa tajà fún yín yóò sì máa bá yín ya fọ́tò papọ̀ gbogbo èyíkéyìí infinix tẹ́ bá sì ti rà lẹ́mọ̀ gbàdámẹ́wà lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá sì ti ń ra àwọn àṣàyàn infinix series yìí bí infinite note eleven hot eleven àti zero x series ló ti lẹ́tọ̀ọ́ láti jàkójọpọ̀ ẹ̀bùn yíyan ampa báàgì rẹ̀ sí ńlá àtàwọn ẹ̀bùn kabiti kẹ̀kẹ́ rí màmí. n tó nílò ní kò jáde wá ní friday ọ̀sẹ̀ yìí sílé iṣẹ́ top sources tó ń bẹ̀lẹ́gbẹ̀ mr biggs ìwòrò ìbàdàn láti wá pàdé fẹ́mi adébáyọ̀ salami tí ó mọ báyìí dọ̀wẹ́ kẹtajà fún yín báyìí ya fọ́tò papọ̀ beautiful friday ní friday ọ̀sẹ̀ yìí ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá wá jẹ́ àǹfààní rí ìfakabiti sí infinix ṣàgbékalẹ̀ sílé iṣẹ́ top sources tó ń bẹ ní wòrò dùnb nìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight o sì lè kàn sí topsources.ng. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn-ún gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yán kíákíá torí wípé ńkọ́ àwọn oníbàárà tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn oníbàárà máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí decoder dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyẹn tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo oníbàárà rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn oníbàárà rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the center yàgànkú gr nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. <laughs> mama junior why you dey cry like small pikin. na <laughs> workplace discrimination dem no promote me because i be woman. Eh? Ah, you no show dem your certificate. i no get certificate. as ah, you for go get certificate na okay go school go get your certificate now. e don too late which school go accept me now. ah ah mama junior i know the school wey go accept you. center for external programs and pre Binary Study in conjunction with the Department of English Study Taiso Larin University of Education Ijagun Ogun State. They admit candidates for certificate and diploma courses in theatre, film and media study for 2021-2022 academic session. Wetin be di qualification? Five credit pass for teachers grade two or four or five credit wey go include English language, English